With the Lucky Land slots, you can get lucky just about anywhere. This is your captain speaking. Uh, we've got clear runway and the weather's fine, but we're just going to circle up here a while and uh, get lucky. No, no, nothing like that. It's just these cash prizes add up quick. So I suggest you sit back, keep your tray table upright, and start getting lucky. Play for free at LuckyLandSlots.com. Are you feeling lucky? No purchase necessary. Void where prohibited by law. 18 plus terms and conditions apply. See website for details. so Log Talk uh, Radio. àwọn àwọn alára eh, ni wọ́n ń dára mu gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ ẹ̀yin olùgbọ́ mi ẹ̀yin tí ẹ̀ bá gbọ́ mi láti bẹ̀rẹ̀ mo kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kí yín tológun tológun ṣọlá yusuf aya àìwínilọ́mọ obìnrin gbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹni tẹ̀ pa òjé lórí ètò yorùbá gbòde ní ti òní ibẹ̀ ni mo ti ń kàn sí yín èmi pẹ̀lú ẹnìkejì mi atọ́kùn ọ̀rọ̀ òṣèlú lórí Yorùbá Gbòde ẹ mọ̀ gbọ́ Abọ́lájí ẹ mọ̀ gbọ́ òun náà tí ó mọ̀ kàn sí yín ọwọ́ gẹ́ńjẹ ni wọ́n ní síwájú ijó bó tiẹ̀ jẹ́ pé ètò àfẹ́ ṣe lónìí ọ̀rọ̀ wa ò gbàjó torí wọ́n ní ẹni tí iná bá ń jó lẹ́sẹ̀ tí bá tún ń jó irú wọn là á pè ní. ẹni tá à ń wò títún ń wòran àwọn èsì ìṣerú èèyàn bá ń tí ń ṣe wá báyìí ó kọjá èèyàn àmọ́ kó má bàa dàbí ẹni wípé ayálé onísíríọ̀sì ju bó ṣe yẹ lọ àmọ́ hmm. bá fàájì wa bọ̀ díẹ̀díẹ̀ kí n ṣàlàyé fún yín o ẹ̀yin èèyàn wa pẹ̀lú ìkéde tí a ti ń ṣe láti bíi ọjọ́ mẹ́ta ogun fúlàní àwọn bòróró àbí bòróró wọ́n sì ń pè wọ́n ibi tí àmì orí wọn ibi tó bá lọ. ohun tí ó ń da gbogbo wa láàmú ní orílẹ̀-èdè nàìjíríà tó wá jẹ́ pé ti ilẹ̀ yorùbá ó ní ó wá gbogbo ah, ó ti di dandan kí a jọ mójútó torí pé àìláṣọ lọ́rùn pàákà wọ́n ní ó tó àpérò fún àwọn ọmọ eriwo ilẹ̀ yorùbá ò ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà sì ni orílẹ̀-èdè nàìjíríà kò ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ lónìí a ṣe àgbéyẹ̀wò ìgbà wo ni ọ̀rọ̀ ogun fúlàní tiẹ̀ ti dé èyí ẹni èkejì tí a tún gbéyẹ̀wò ni pé bóò ló ṣe wá gbogbo nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìkéde tí ẹ ti gbọ́ ẹjọ́ ta ni ṣùgbọ́n mo ní kó má dàbí ẹni wípé ó pọ̀ ju bí ó ṣe yẹ lọ. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú chief commander Ebenezer Obey ọ̀rọ̀ tí wàá kọjá ẹni tí wọ́n ń wò tó ń wòran ọwọ́ ẹ̀rọ ni kó lè bá tùbà kó lè bá a ṣiṣẹ́ lẹ́yìn ìgbà náà ni wọ́n wà máa sọ gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n wà lórí aago lónìí wọ́n máa sọ wọ́n fún yín ní ọ̀kan òjọ̀kan. What's up, bro?

ẹ̀yin olùgbọ́ mi lórí ètò yorùbá gbòde ibẹ̀ náà ni ẹ ti ń gbọ́ wa mo kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí yín tológun tológun onílù wa chief commander ebenezer obe àwọn náà ni wọ́n ń dá wa lára yá bẹ́ẹ̀ ni àwọn ni a fi ṣíde ẹ dákun ẹ̀yin tí ẹ bá ń pè lórí aago míì a jẹ́ wípé aago tó yẹ kẹ́ ẹ pè tẹ́ ń pè o tó dáa ti wà lórí ẹ̀rọ. E nọ́mbà kan ṣoṣo tí ẹ lè pè lásìkò ìsìn ní seven one four eight six eight zero two two zero ẹ̀yin olùgbọ́ wa tí ẹ ti wọlé mo kí yín pé ẹ kú sùúrù ẹ ṣe àdúpẹ́. ẹ̀yin olùgbọ́ mi mo kì í pe ẹ̀kú dédé àsìkò yìí ṣọlá yusuf aya ìwúnilọ́mọ obìnrin gbọ̀ngbọ̀ngbọ̀n bíi ẹni tẹ̀pá òjé àìtóní bá gbé ká má tóní bá wí pẹ̀lú ẹnì kejì mi ọmọọba abọ́lájí tìjàní atọ́kùn ọ̀rọ̀ òṣèlú lórí yorùbá gbòde ọmọọba ẹtùbà lórí afẹ́fẹ́ wọn ní ẹ̀ka tẹ̀lé kẹsàn ọ̀rọ̀ káyé ọgbọ́n yín ọmọọba abọ́lájí tìjàní ẹ ṣe olóòtú. àwọn èèyàn níbo lẹ ti lọ mo níbi tí ó ti dáa náà abẹ lọba lọba wọn bòróró jà ni. ẹ wò kò rí bẹ́ẹ̀ òkè òun ní ìjẹ́ká lókè yìí ni ó tó jọ mẹ́ta náà. òwe tí ò ṣe é sáré àná. dáadáa máa dé bá àwọn èèyàn wa o. gbogbo àwọn èèyàn wa ń kọ́ mẹ́rin. a ní ti ọ̀pá pọ̀ lọ̀pọ̀lọpọ̀ ejò. Mm. gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ti gbọ́ ìpolówó àti ìkéde káàkiri mo rí pé àwọn èèyàn ti kún ojú ọkùn bíi bàbèsùá mo ti ń wo mm. nọ́mbà àwọn ará faransé sọ́ǹkù sàn yín o <laughs> mo ń wo ará yúróòpù akẹ́kùn ẹ méjì àgbà mm. àwọn èèyàn wa lásìkò iṣẹ́ pọ̀ lónìí ẹ̀yin náà ní kẹ́ bá ní ṣíde òní kí ló ń lọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ òṣèlú kí ló ń lọ lórí ọ̀rọ̀ àwọn fúlàní yìí kí ni tó ń ṣẹlẹ̀ torí àwọn tí wọn ò bá mọ̀ ká lè bá ká tètè ti di pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ. ẹ ṣe olóòtú a ti ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ àwọn fúlàní yìí láti ọjọ́ mélòó kan ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé yorùbá wọn ń gbọ́ wọn sọ pé àtòkèrè lójú jíjì ní mẹ́kún sọ òun ṣe pé ìgbà yìí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ tẹ́bà rántí látàyè. kí ni tó wà ń bẹ̀ lálùkẹ́ sọ fáwọn èèyàn atọ́kùn. Hmm. bẹ́ẹ̀ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó wà ń bẹ̀ ni pé. kí ni tó wà ń bẹ̀ torí ó ti wà ń bẹ̀ kí ni jẹ́ ó tó ti wà ń bẹ̀ ìyún gan <laughs> gẹ́gẹ́ bí atọ́kùn ọ̀rọ̀ òṣèlú ìyún gan lákọ́kọ́ fẹ́ kẹ́ ẹ bá wa bá àwọn èèyàn sọ kí gbogbo wa ó lè bá wà lójú ewé kan náà. ohun tó wà pẹ́pẹ́tẹ́rẹ́ nìkan ṣe rí àwọn darandaran tó ń pè ní herdsmen yẹn wọ́n máa ń lọ káàkiri káàkiri káàkiri wọ́n ń dúró sójú kan wọ́n máa ń lọ láti ibìkan sí ibìkan ni wọ́n máa ń káwọn ẹran wọn káàkiri ṣùgbọ́n sọmọ pé nísàlẹ̀ ọ̀dọ̀ wa ní ìwọ̀ oòrùn ìbáyìí ibẹ̀ ni àwọn ilẹ̀ tó lọ́ràá ilẹ̀ tó lójú tí gbogbo nǹkan àlùmọ́ gbogbo nǹkan ọ̀gbìn máa ń wù dáadáa ń bẹ̀. ṣùgbọ́n àwọn darandaran yẹn yìí wọ́n láti kó ẹran wọn láti ibì lọ sí kan kálíbà ẹran fi jẹ kó ṣùgbọ́n ìwọ̀n tó ṣẹlẹ̀ ni pé àwọn tó ń gbé dandan táwọn mọ̀lẹ́yà àtijọ́ sọ̀rọ̀ pé sọ̀ǹda ló máa ń lò láti fi bẹ̀rẹ̀ ó ti wá yàtọ̀ nísìnyí pé àwọn tó ń wà níbẹ̀ nísìnyí ìbọn ak forty seven ló ń gbé káàkiri inú tó kọ́ pé ẹsẹ̀ ẹran ti dàpọ̀ ní kára àwọn tó wà bẹ́ẹ̀ nísìnyí kìí sàwọn tó wọ́n ń da ẹran nìkan ni wọ́n wọ́n ti di àwọn onígbàgbígbàgbà àwọn àwọn ọ̀gbà ilé ènìyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá rí wọn wọn ò múra ìbúra kó wọ́n ń dẹran mọ́ ìbúra kó wọ́n ń lo gbóògùn náà ń ṣe àwọn ti rí àti rí nínú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ káàkiri láti bá àwọn èèyàn sọ̀rọ̀ pé àwọn kan wà tó gbé wọn kó àwọn oníjàgídíjàgà wọn pè wọn ní bandit tí wọ́n kó wọn pọ̀ mọ́ àwọn tó ń dẹran yìí láti máa fi ẹran jẹko láti máa gbé àwọn èèyàn bí gbọmọgbọmọ kí wọ́n máa gba owó ńláńlá lọ́wọ́ àwọn èèyàn pàápàá jùlọ ní ọ̀dọ̀ wa ní ìwọ̀ oòrùn yìí sódé ìwádìí fúra ẹ̀ẹ́kẹ́ òrùka àwọn tó ń dára rẹ rí ṣùgbọ́n lẹ́yìn àwọn tó ń dára yẹn wọ́n pe nǹkan lólóyìnbó wọ́n pe wọn ní cattle rustlers àwọn yẹn náà tó wọ́n ń jí ẹranko àwọn tó ń dẹran wà tó pé iṣẹ́ tí wọ́n dẹran dẹran wọn ṣùgbọ́n àwọn cattle rustlers yẹn bí ìgbà tí yẹn bá gba alágbàṣe ṣiṣẹ́ oko ni wọ́n ń ṣe àgbàṣe àti máa da ẹran káàkiri ṣùgbọ́n àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn olè àti onígbàgbígbàgan ni ó pọ̀ nù wọn ṣùgbọ́n àwọn kan ló wà lẹ́yìn wọn tí wọ́n ń ṣe iṣẹ́ yẹn kì í ṣe pé fún àwọn náà ń dáa pé àwọn kan náà kò bọ̀ fún wọn torí pé báwo ìbọn ak forty seven yẹn ìbọn yẹn bíi ẹgbẹ̀rún lọ́nà igba àtàdọ́ta two hundred and fifty thousand naira òun ni wọ́n ń tà kọ̀ọ̀kan náà wọ́n gbọ́ yẹn tẹ́bá wo ẹni tó ń gbẹ̀rẹ̀ tó gbẹ̀gbọ̀n two hundred and fifty thousand naira lọ́wọ́ èló gangan ló ń fún níbi ẹran dídà tó ń dà tó tó owó ìbọn tó gbé lọ́wọ́ so àwọn ò mọ báàlù ìbọn yẹn wọ́n kàn ń dẹran káàkiri ni wọ́n kàn ń gbébọn fún wọn ni wọ́n dẹ̀ ń kọ́ wọn bọ́ yìí so torí ẹ̀rù pé wọ́n fa fi iṣẹ́ gbọ́mọgbọ́mọ kó because wọn lè rówó ìbọn yẹn gbà padà nínú ẹran mọ̀lú tó ń ta èlò ní mọ̀lú mọ̀lú lè wọ́n o mélòó ni wọ́n ń tà lójúmọ́ mélòó ni wọ́n ń tà lọ́sẹ̀ mélòó ni wọ́n ń tà lóṣù ṣùgbọ́n ìbọn tó ń lò yẹn wọ́n fi ń dẹ́rùbà wọn wọ́n yẹ fi ń jí àwọn èèyàn gbé tọ́mọ́tà ti jí àwọn èèyàn gbé wọ́n á gbé owó gọbọi lọ́wọ́ àwọn èèyàn yẹn fọ́tọ́ tó fi wọ́n lé ọ̀dọ̀ àwọn èèyàn yóò bá ní owó bíi ọlọ́wọ́ yìí kí wọ́n fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ sí tí ò bá lówó wọ́n wọ́n wọ́n kọ́ lè pẹ̀lú míì wọ́n lè sẹ̀lú míì jàǹbá. sọ ìyẹn gangan olójú kí ọ̀rọ̀ yìí ó di gbọ́mi eh, eh, sí ogun mi ò tó ìjọba ìpínlẹ̀ àmì àpapọ̀ tó rẹ̀ ó rẹ̀ wọ́n kọjú sí nǹkan yìí wọ́n ti tra oríṣiríṣi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn lè dá wọn ṣe torí pé nàìjíríà ó ti fẹ̀ ó ti gbòòrò ju bó ti yẹ lọ ọ̀nà tó lè ń gbà àwọn ilé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó gbá múlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí wọ́n ní àti orílẹ̀-èdè míì náà ti wá kìí ṣe orílẹ̀-èdè nàìjíríà gangan náà ti wá so àwọn tẹ́lẹ̀ gba mútọ́ńbè lọ wọn ní wọ́n rìn wọnú orílẹ̀-èdè nàìjíríà láì ní ìwé àṣẹ àti wọlé ilé ní immigration papers but iṣẹ́ tí wọ́n ń ṣe láti náà ti wá náà ni pé wọ́n ń ṣe jàgídíjàgan wọ́n ń ṣe bandit wọ́n dẹ̀ ń gbowó àwọn ẹgbẹ́ àwọn kan Eh, wọ́n ti wọ́n ti tó fi wọ́n ṣe òṣìṣẹ́ bí ara wọn lára àwọn tájọ́ ń gbé tó wà nílẹ̀ ìwọ̀ oòrùn wa fà àwọn náà ti gbà wọ́n gẹ́gẹ́ bí alágbàṣe láti máa jí èèyàn gbé báyìí tó nítorí ẹ̀ ní pé tábà máa wá bá ti máa dín pẹ̀lú iṣu yìí akọ̀wọ̀rọ̀ kọ́ fi káfí múfilẹ̀ nínú ilé náà pé àwọn òwò náà ṣe agbóde gbà wọn nílẹ̀ aláwọ̀ nílẹ̀ eh, ìwọ̀ oòrùn wa bẹ̀rù torí alẹ́ bí mo ṣe fẹ́ kẹ́ ẹ nà ń bẹ̀ fún àwọn èèyàn tí mo ní tí mo fẹ́ kí ẹ bá wa ṣí lójú òun náà ni ẹ ti ṣeun a ṣẹ̀ṣẹ̀ ń bá kinní ọ̀hún ni ẹ̀yin èèyàn wa tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé ètò Yorùbá Gbòde ni ẹ̀ ń wọlé sí ohun tí à ń gbé yẹ̀wò lónìí ni ogun Fúlàní àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọlọ́pọlọ pípé ní ọ̀kan òjọ̀ kan wọ́n ti wà ní orí afọ́nrán wọ́n ti wà ní ògùnrúpò pẹ̀lú wa ní àsìkò yìí wọ́n máa pè wọ́n wọlé ní kọ̀ọ̀kan kí ẹ lè bá àgbúrò wọn àti tí àwọn ó sọ̀rọ̀ lé lórí. ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè ọ̀mọ̀wé ni wọ́n wọ́n kàwé gboyè wọ́n sì mọ̀wé yánwúyánwú. àwọn ní ọ̀mọ̀wé olú ẹ̀kúndayọ̀ àwọn ní ìmọ̀ràn tó pé dáadáa lórí ìbáṣepọ̀ àwọn ẹ̀yà kan sí ẹ̀yà kan wọ́n sì mọ irú ìṣe kálukú àti ìlú tí kálukú fi ń burú ìwà kan tàbí ìwà míì alàgbà olú ẹkúndayọ̀ mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yorùbá gbòde. ẹ ǹlẹ́ o ẹ kúrò lẹ́ ẹ ṣeun ẹnì kejì tí mọ́tò pé òdu ni wọ́n lórí ètò Yorùbá Gbòde wọ́n ẹ e ṣe àìmọ̀ fún olóko ẹ̀fún ìrọ̀lẹ́ ni wọ́n wọ́n ẹ e ṣe ní àìmọ̀ kódà kò sílẹ̀ sí àmẹ́wẹ́ ni àwọn ti gbìyànjú lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá èyàn nìkan kọ́ o wọ́n tún wá mọ ìwé mọ òfin yèyé lófin wọ́n wà ní ọ̀dọ̀ wa ní ìsìn amòfin ọ̀mọ̀wé Janet Fáṣàkín mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Gbòde. ẹ ṣé o ẹ kú déédéé ìwòye o ẹ̀yin èèyàn wa a ṣe é ṣe o. ẹ ṣeun àṣẹ kí n má gbàgbé ẹ òjíṣẹ́ Ọlọ́run tún ni wọn bí wọ́n ṣe ń kó nsọ́ọ̀tì báyìí gan-an bí wọ́n ti ń ṣe wàásù bẹ́ẹ̀ náà là ń fà wọ́n sí orí Yorùbá gbòde Ọlọ́run ọba yóò jẹ́ kí àjíǹde ara kó máa jẹ́ fún yín kò ní rẹ̀yìn kókó báyìí láàbò ògùn a ń retí àwọn èèyàn wa yòókù ní ọ̀kan òjọ̀ kan tí wọn ó bá wa dá sí i gbogbo ẹ̀yin èèyàn wa náà fẹ́ ti wà lórí afọ́nrán gbogbo yín náà ni ẹ lè bá wa dá sí i à ń retí àlùfáà àjọ mùsùlùmí à ń retí ti ọmọlẹ́yìn Kristi kódà á pe àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ìṣẹ̀ǹbáyé àti ìṣẹ̀dálẹ̀ gbogbo wọn ni wọ́n ń bọ̀. ṣùgbọ́n kí n má gbà yín ní àsìkò ẹni àkọ́kọ́ tí n ó kọ́kọ́ bá sọ̀rọ̀ tí n ó kọ́kọ́ jẹ́ kí ẹ gbóhùn wọn ni ọ̀mọ̀wé olú ẹ̀kúndayọ̀ ọ̀mọ̀wé ẹ̀kúndayọ̀ ẹ̀yin náà ti ń gbọ́ ohun tó ń lọ kí ni tẹ́ ẹ gbọ́ lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí kí lẹ̀ ń gbọ́ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé èèyàn fún àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ ètò yìí. ẹ ṣe púpọ̀ ìyá àfin ẹ̀ẹ́dẹ̀ kú ẹ̀kú akitiyan tẹ̀ ń ṣe olódùmarè ọba tẹ̀rẹ̀ káyà tó kọkọrùn àtẹ̀rẹ̀ rẹ̀ ire ká fún yín àti fún gbogbo yorùbá. àṣẹ o ọ̀tẹ̀ yín náà. ṣe rí ọ̀rọ̀ àwọn àwọn táwa ń pè ní bòróró ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé Tìjàní ti ṣe sọ ọ̀rọ̀ yẹn ti pín sí oríṣiríṣi ó ti pín sí orí ó ti fọ́n yánkanyànkan ṣẹ́rí ńgbà tí wọ́n máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ rí i pé igi ni wọ́n fi ń da ẹran pàṣán ni wọ́n fi ń da ẹran ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ gbogbo pé wọ́n bẹ̀rẹ̀ sí jí wọn ní màálù wọ́n ń jí wọn lẹ́ran káàkiri níbi tán bá lọ tẹ́lẹ̀ nígbà tọ́rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí wọlé wọ́n bẹ̀rẹ̀ sí kó ìbọn káàkiri ṣùgbọ́n tẹ bá tún wò sálẹ̀ ẹ̀ rí wípé àwọn tó ń kì í ṣe gbogbo wọn ló ń kó bọn ló ń kó bọn bá ṣe ń wí àwọn tó ń kó bọn nu wọn ó láwọn tó ń ra ìbọn yẹn tó ń kó fún wọn àwọn tó ń ra ìbọn tó ń kó fún wọn wọn lówó lọ́wọ́ wọn ò dẹ̀ ní máa gbénú gbó tí àwọn darandaran ń gbé ìyẹn ni wípé wọ́n ní baba àṣàlẹ̀ káàkiri ṣé wá rí bí wọ́n ṣe máa ń ṣe nǹkan bí wọ́n ti ṣe ń ṣe nǹkan bí wọ́n ti ṣe màá sọ díẹ̀ nípa kí ni ìṣẹ̀dálẹ̀ bó ni ìṣẹ̀dálẹ̀ wọn ti wá gangan ṣe rí bí wọ́n ti fi máa ń ṣe ní àwọn ibi tí wọ́n ti ń lọ láti nǹkan bí ọdún nǹkan bí igba ọdún sẹ́yìn igba ọdún ó lé díẹ̀ tí wọ́n ti ń ṣe ibikíbi tán bá lọ wọ́n á ti lọ kó wọ́n á ti lọ kó sí àwọn tó jẹ́ àwọn tó lẹ́nu nílùú àwọn bí òṣèlú àwọn bí ọba àwọn bí oríṣiríṣi nǹkan wọn á lọ kó sí wọn láyà wọn á pa wọn lẹ́nu mọ́ nǹkan tó nǹkan kí nǹkan tó bá tó bá fẹ́ ṣe wọn á máa bẹ̀rẹ̀ sí ṣe lọ ní ibẹ̀ tí wọn bá ríbi kó sí wọn láyà wọn á wá ọlẹ̀tẹ̀ kan láàrin wọn ẹ rántí wípé tẹ bá padà lọ sẹ́yìn tẹ bá wo bí wọ́n ṣe pàdé Yorùbá ogun ogun àwọn Àfọ̀njá ni kìíní yẹn ló ti wá yọ bí ewo ló yọjú sí bí ewo ṣùgbọ́n ṣe rí bẹ́ẹ̀ yẹn kọ́ ni wọ́n ti ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe rí ìṣẹ̀dálẹ̀ wọn ó ti ó kọjá ẹgbàáta ọdún ṣe rí ńgbà yẹn ara àwọn orúkọ tí wọ́n ń pè wọ́n wòdábè náà ń pè wọ́n wòdábè torí gbogbo ibi tí ọyẹ́ ti ń mú ní áfíríkà ní gbogbo àríwá áfíríkà gbogbo ibi tọ́yẹ́ ti ń mú ibẹ̀ náà wà tẹ bá lọ sí Sudan ẹ rí wọn tẹ bá lọ sí pàápàá Central African Republic ẹ rí wọn tẹ bá lọ sí Mauritania ẹ rí wọn ṣe dẹ̀ mọ́ ibi tí Mauritania wà lọ́hùn lọ́hùn ní ìwọ̀ oòrùn Áfíríkà ẹ rí wọn bẹ́ẹ̀ oríṣi méjì ni wọ́n dẹ̀ pín sí àwọn mé àwọn tó tó jẹ́ pé wọ́n ń daran wọ́n fẹ́ wọ́n fẹ́ jókòó nínú oko yẹn àtàwọn tó jẹ́ pé wọ́n ti wá wọ́n ti wá ń tẹ̀dó sílùú àwọn yẹn tún wà àwọn tó ti àwọn tó wá ń tẹ̀dó sílùú yẹn àwọn lẹ wá ń rí tó jẹ́ pé àwọn náà máa wọ ìjọba kì í ṣèjọba nàìjíríà nìkan náà ti ni wọ́n ti náà wà o wọ́n wà ní ìjọba gbogbo ìlú bá wà náà máa wà ní ìjọba wọn bẹ́ẹ̀ àwọn tó bá lè àwọn tó bá lè tó bá lè da àárín wọn rú kọ́ kó síbẹ̀ kọ́ wá kọ́ wá ṣe bí ẹni pé àwọn gangan lára wọn ń bẹ̀ wọ́n á ṣe yẹn òun ló fi jẹ́ pé tẹ bá lọ wò wọ́n níbikíbi tó bá lọ kò síbi tẹ́ ti máa gbọ́ tó máa sọ pé ilẹ̀ àwọn fúlàní rèé tó ń gbé ilẹ̀ ibi tó ti wá rèé ṣe mọ̀ pé nígbà tí wọ́n ń ṣe àwọn ogun gbogbo àwọn ibi tí ọyẹ́ ti ń mú ní áfíríkà tí wọ́n ńgbà tí wọ́n ń ṣe àwọn ogun tí ogun àwọn lárúbáwá bá wá bá wọn bẹ̀ wọ́n pàdé àwọn fúlàní àwọn fúlàní náà wọ́n pàdé àwọn bambara wọ́n pàdé àwọn wolof wọ́n pàdé àwọn eh, kanuri wọ́n pàdé gbogbo wọn wọ́n pàdé àwọn bẹ́rìbẹ́rì ṣùgbọ́n tẹ bá ń sọ gbogbo àwọn yẹn ẹ mọ ibi tó ń gbé ẹ mọ ibi tó ẹ mọ ìlú tó ń wà ṣùgbọ́n kò sẹ́nìkan tó lè tó lè fún náà bàjẹ́ pé àwọn fúlàní ibi tó ń gbèrè nítorí pé ṣẹ́rí gbogbo ìgbà yẹn ẹran làwọn ń dà àwọn dẹ̀ fi ń bá ọyẹ́ rìn ni ó dẹ̀ ní bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n tí tí tó fi jẹ́ pé wọ́n ti àwọn èèyàn ti dájú wọ́n ti dájú ìjà kọ wọ́n ìgbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí gbẹ̀sìn látọ̀dọ̀ àwọn lárúbáwá ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ àṣà àwọn lárúbáwá ṣe dẹ̀ mọ̀ pé ẹ̀sìn máa ń yàtọ̀ sá sí sí àṣà ń gbà mí wọ́n bẹ̀rẹ̀ sí gba àwọn àṣà yẹn àwọn àṣà ogun kọ́ máa fogun ṣe nǹkan kọ́ máa fogun bára wọn jà tẹ́ bá lọ sí ibi táwọn pàápàá wà bá a ṣe ń sọ lénìí ogun wà ńbẹ̀ ogun ò dẹ̀ tí ì kásẹ̀ ńlẹ̀ àti àsọ̀rọ̀ rárá ó ti ó ti fẹ́ẹ̀ tó ẹgbàajì ọdún tí wọ́n ti tí wọ́n ti ń jà tí ogun tí ogun tí ogun ò dádúró nílùú níbẹ̀ yẹn bá a ṣe ń wí ogun ogun ń jà ńbẹ̀ burúkú burúkú ni ìyẹn ló fi jẹ́ pé hmm. táwa bá máa wù àti wípé ṣe rí àwọn tún wá ní oríṣiríṣi bí wọ́n ṣe sopọ̀ mọ́ àwọn lárúbáwá ẹ rántí pé ìgbà tí ọmọkùnrin yìí tó fi ẹ ẹ tó fi àkàrà tó ń tú pàwò yẹn tó fi sínú pátá tó lọ wọ ọkọ̀ òfurufú tó wá sí amẹ́ríkà tó ní ẹ rántí pé ẹ gbọ́n pa bàbá títí ó fi di wípé ńgbà tó ń mú ní amẹ́ríkà lónìí gbàtà dẹ̀ máa gbọ́n pa bàbá ẹ̀ bàbá ẹ̀ ò sọ pé òun fẹ́ lọ sọ fáwọn tó wà nílé ó ń pe àwọn tó ó ń pe àwọn òṣèlú bíi ni pé kóun wá jókòó sí iwájú wọn iwájú ìgbìmọ̀ àwọn òṣèlú bí kóun máa bá wọn sọ̀rọ̀ pé ọmọ òun o ibi tó ń gbé ibi tó ń gbẹ́sẹ̀ tó ń gbẹ́sẹ̀ lọ òye òun o kò ṣe bí ẹni pé ilẹ̀ nàìjíríà pé wọ́n ìjọba kankan tiẹ̀ wà ń bẹ̀ yẹn tó lè tó lè ṣiṣẹ́ yẹn ìyẹn ni wípé wọ́n ní oríṣiríṣi ibi tí wọ́n ti ní tí wọ́n ní ọwọ́ sí tí wọ́n tí wọ́n dì mú tí wọ́n dì wọ́n mú bẹ̀. ìyẹn ló fi wá jẹ́ pé ṣẹ́rí gbogbo ibi tẹ́ bá lọ ẹ máa gbọ́ oríṣiríṣi àwọn èdè èdè míì ṣùgbọ́n ẹ ní gbọ́ pé ilẹ̀ àwọn fúlàní nì ibẹ̀ yẹn dẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti wá dé nsìn gangan tó wá tó wá bọ́ sójú sójú tiwa ṣẹ́rí nítorí pé wọ́n ti pín méjì àwọn ti ilá wọ́n ti pín méjì àwọn tìlú àtàwọn tó wà lé tó wà ń pápá ìkejì tún ni àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ti ìlà oòrùn gbogbo ibi tó yẹ ti mú ní áfíríkà àti àwọn tó wà ní ìwọ̀ oòrùn ibi tó yẹ ti mú àwọn tó wá láti ìlà oòrùn yẹn gbogbo àwọn bíi Chad àwọn bíi Niger àwọn bíi Central African Republic Sudan títí títí tí ó fi dé Djibouti pàápàá wọ́n wà tó jẹ́ pé fúlàní àwọn fúlàní yẹn wà àwọn yẹn làwa ń pè ní bòróró ńbòróró gangan lórúkọ wọn àwọn làwa ń pè ní bòróró àwọn tó wà ní ẹ̀ka ti ìwọ̀ oòrùn àwọn yẹn fúlà ni wọ́n ń pè wọ́n tàbí fúlàní ṣùgbọ́n gbogbo wọn ìkan náà ni wọ́n wọ́n dẹ̀ gbédè ara wọn àṣà kan náà dẹ̀ ni gbogbo wọn ní ìyẹn ní pé ṣe rí ìgbà tí wọ́n ti wá dé àárín wa ó ti pẹ́ tán ti wà láàárín wa o nítorí pé ṣe mọ̀ pé wọ́n ja ogun títí títí títí títí tí ó fi dé lágelu kí lágelu kí lágelu kó tó wá tú wọn ká kó tó wá tú wọn ká ogun tó ń jà ń gbà yẹn wọ́n ní ogun ẹ̀sìn ni làwọn ń jà ṣùgbọ́n tẹ bá mọ̀ pé darandaran ni wọ́n àwọn náà ogun ilẹ̀ làwọn náà tún ń jà ìyẹn ni pé tá a bá máa wò ó sí yìí tí ìgbà díẹ̀ sí lárúbáwá tó dẹ̀ ti kó sáàárín wa nílẹ̀ yorùbá a gbàgbé pé yorùbá ni wa o àtẹ̀sí kiriyó àtẹ̀sí lárúbáwá gbogbo wọn ló wà láàárín wa a dẹ̀ ti torí ẹ̀ bára wa jà nǹkan kan tí a gbọ́dọ̀ ṣe ń sìn ni pé ká wá jẹ́ kí wọ́n fi irú àwọn ẹ̀sìn yẹn kán fi da àárín wa rú kán fi da àárín ọmọ àti bàbá rú ọmọ ọmọ àti ìyá ìyá àti bàbá ẹ̀gbọ́n àtàbúrò pé kàn fi dà àárín wa rú nítorí pé tán bá ti dà wá rú Yorùbá ti kánlẹ̀ o Yorùbá ti kánlẹ̀ pátápátá. ẹ àwa ní kánlẹ̀ ẹ ṣe ẹ ti rìn jìnnà ẹ̀yin olùgbọ́ mi lórí ètò Yorùbá Gbòde òun náà ni àwa ohun tí à ń sọ̀rọ̀ lé lórí ni ọ̀rọ̀ àwọn ọmọ àná yìí tí wọ́n ń dà wá láàmú tí wọn ò jẹ́ kí ìlú ó tòrò gẹ́gẹ́ bí mo ṣe sọ amòfin fásakín àwọn wà níbí àwọn òṣèṣẹ́ máa ṣiṣẹ́ ìjàgbara àmọ́ gudugudu méje yàyà mẹ́fà tí wọ́n ṣe nígbà tí àwọn ọ̀daràn yìí tí wọ́n lọ kó àwọn ọmọ ní ayé ọ̀rọ̀ Chibok girls amòfin fásakín mo fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé bí ó ṣe yé ẹ̀yin irú èèyàn wo ni àwọn wọ̀nyí àwọn nǹkan wo lẹ sì ti gbọ́ pé wọ́n ń dá lára lórílẹ̀‐èdè wa lásìkò yìí. ẹ ṣe bí àwọn ọ̀mọ̀wé tí wọ́n sọ̀rọ̀ kọjá ṣe sọ. kò bàbá wọn ò jáyà àwọn ganan ń dẹ́rù ba àwa lórí ilẹ̀ tiwa olórí orílẹ̀-èdè wa dẹ̀ sọ fún wa wípé láti Libya ni wọ́n ti wá ìyẹn ni òye mi torí mo mọ̀ wípé nínú ìwé òfin àgbáyé oníkálukú ló ní ilẹ̀ tiẹ̀ wọ́n ń pè ní territorial integrity territorial eh, tẹ bá dẹ tẹ bá kọjá àyè láti ibi tí ó jẹ́ kó jẹ́ tiyín tẹ bá kọjá lọ sí tẹlòmíì wọ́n á ní ẹ kọjá àyè yín á jẹ́ trespass so bí olórí wa ṣe lè sọ wípé láti Libya ni àwọn tó ń gbébọn kọ́rùn yìí ti wá ṣáàtì tí àwọn ọlọ́pàá ìjọba àwọn agbèfúnjọba tí wọn ò àrẹ́ẹ̀tì wọn tọ́hún ṣe ìyẹn ni ò wáyé mi ń bẹ̀ pé àbí ejò láti jẹ́ pé ó lọ́wọ́ nínú ṣé kì í ṣe wípé bóyá wọ́n rí lè fẹ́ pé kán wọ́n pa ìran Yorùbá run kúrò lórílẹ̀‐èdè ayé ni gbogbo ohun tí wọ́n ń ṣe yìí torí kò yé yìí wọ́n ní láti lè máa pé kí màálù wọn lè máa jẹ oko a rí wọn pé wọ́n lọ ń bá àwọn èèyàn nínú ilé wọ́n ń fi mọ́tò gbá àwọn èèyàn ní gáràjì wọ́n ń darí wọn sínú igbó wọ́n ń rèèpù àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn ṣọ̀kan-ṣọ̀kan ṣé kí màálùú lè jẹ oko náà ní gbogbo eléyìí ìyẹn ni ò tí ì yé mi dáadáa ń bẹ̀ tẹ́mi ò lè fagbára ṣàlàyé mo rò pé àwọn àwọn tó kù àwọn ọ̀jọ̀gbọ́n wa tó kù bóyá wọ́n á lè ṣàlàyé ẹ̀ fún wa torí kò yé mi torí tí màálùú bá fẹ́ joko torí ìṣetán ni pé ká fún wọn láyè pé kán lè máa rí ibi joko gbogbo àwọn ibi tí ò sí oko gan wọn á kó wọn lọ síbẹ̀ táwọn olóko tó wà ńbẹ̀ tí oko wọn ti jẹ́ aṣálẹ̀ tó bá sọ pé kò sí gíláàsì ń bì wọ́n á bẹ̀rẹ̀ sí ní pa wọ́n wọ́n sì ti ń pa wọ́n yìí kó tó di pé wọ́n délẹ̀ di Yorùbá mo rò pé wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní òkè ilẹ̀ àríwá bẹ̀ẹ̀tùgbà yẹn wọ́n fi ń ṣe ó dàbí ìjà ẹ̀sìn pé wọ́n máa lọ bá àwọn onígbàgbọ́ wọ́n á máa pa wọ́n kankan ẹ̀jẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí ò kì í ṣẹlẹ̀ kì í ṣe tìjà ẹ̀sìn irú obìnrin àtọkọ ẹ̀ àtọmọ wọn ọdún mẹ́sàn-án yẹn ìmọ̀ ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n àwọn yẹn ń sọ fún wọn pé ẹ̀sìn mùsùlùmí ò gba nǹkan tẹ̀ ń ṣe yìí wọ́n ní kán gbẹ́nu wọn sọ̀rọ̀ pé kí mọ̀ ń pa ẹ̀ àwọn máa àwọn máa so and àìjọba wa wọ́n sì dákẹ́ wọ́n ń wò kò yé mi nǹkan tí ò yé mi ń bẹ̀ tí mi ò lè fagbára ṣàlàyé nìyẹn mà ẹ ṣe. ẹ ṣeun eh, amòfin àgbà ẹ ṣeun eh, eh, mo tún padà bọ̀ wá sí ọ̀dọ̀ yín atọ́kùn Yorùbá Gbòde ọmọọba lára nǹkan tí yèyé ló fi mẹ́nu bà òun ni. Hmm pé wọ́n ń jẹ wọ́n ní àwọn ẹran àwọn fẹ́ jẹ oko. ǹjẹ́ tí ẹ̀ rántí ìtàn kan tí ó ṣẹlẹ̀ nígbà ayé olóògbé alàgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ alàgbà Lamade Shina tí wọ́n ní ìtàn ọ̀hún ó kan ààrẹ orílẹ̀-èdè wa kò tí ì di ààrẹ ńgbà náà ǹjẹ́ ẹ lè bá wọn ah, fún tó ṣẹlẹ̀ nígbà náà fún àwọn olùgbọ́ wa lórí ètò Yorùbá hmm. Gbòde. ẹ ṣe olóòtú lóòótọ́ ni níbi ọdún two thousand gbogbo ọdún nineteen ninety nine àti two thousand and three ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ ibì kan bẹ tó ń pè ní Fáṣọlá lọ́nà Ìṣẹ́yìn ibẹ̀ yẹn ní ibùjókòó hmm. àwọn gbòòrò tí gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé ẹ̀kọ́ náà ṣe sọ tí wọ́n jókòó lọ́nà eh, Ọ̀yọ́ north wọ́n pè ní ilẹ̀ àwọn fúlàní gbà yẹn ó wá di pé ìjàkásẹ̀ láàrin àwọn àgbẹ̀ tí wọ́n lóko àtàwọn bòǹgò yìí wọ́n wá di pé àwọn ẹran màálùú wọn wọ́n lọ fi jẹ oko ní eré abẹ yẹn títí títí tí ọ̀rọ̀ fi kan kábíyèsí aláàfin lára pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n rò nígbà tí ọ̀rọ̀ yẹn kan kábíyèsí lára tí àwọn àgbẹ̀ lọ fẹjọ́ sùn kí tó tó bẹ̀rẹ̀ wàhálà wọ́n ṣàgbọ̀pọ̀ láàrin ara wọn wọ́n gbèrò pé kí la lè ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń jẹ epo yìí o wọ́n wá gbọ́n dà gbọ́n dá fáni o wọ́n ṣe kí ni wọ́n dà mú solution nǹkan wá pé nǹkan báyìí ni ká ṣe fáwọn ẹran yẹn tí mi ò fẹ́ sọ lórí afẹ́fẹ́ nígbà tó gbé ó lè jẹ́ pé nǹkan tó máa ṣe lọ́tẹ̀ yìí yẹn tí ìgbà tó wá ṣe nǹkan yẹn sínú oko gbogbo àwọn àgbẹ̀ yẹn tí wọ́n ṣe nǹkan sínú gbogbo àwọn àgbẹ̀ yẹn ó ní gbogbo àwọn màálù tí wọ́n kó lọ jẹun kó mẹ̀ lọ́dún yẹn wọ́n lé ní ẹgbẹ̀rún kan gbogbo wọn ni wọ́n tàkìtì wọ́n gbó kìtì wọ́n kú dànù ìgbà tó wá di pé wọ́n kú àwọn bòròró yìí àtàwọn fúlàní wọ́n fẹ́ gba ìjà pé bóyá wọ́n pa àwọn ẹran wọn ni ṣùgbọ́n àwọn àgbẹ̀ wọ́n ní bóun ló ti jẹ́ pé àwọn pa ẹran ẹran jẹko ẹran kú kí ló dé ẹran jẹko wọ́n sàdí gbogbo ó di gbọ́mi sí gbọ́mi ò tó wọ́n á di pé àwọn fúlàní yìí fẹ́ máa pa àwọn èèyàn ṣùgbọ́n wọ́n gbà tó di pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ dá sí i wọ́n káwọ́ wàhálà yẹn dúró ṣùgbọ́n wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ màálù nù màálù tó kún wáyà bẹ́ẹ̀ ló ní ẹgbẹ̀rún mẹ́ta tí kò bá ṣe jù bẹ́ẹ̀ lọ tẹ̀lé mọ̀ pé àwọn fúlàní dẹ̀ ní wọ́n fi wọ́n káràpásì kí ohun ọ̀sìn wọn ju èèyàn gan lọ torí tó bá ti wò fún ara wọn ara wọn gangan ó ní wọ́n màálù yẹn ó jẹ wọ́n lógún ju tara wọn lọ tó dé èèyàn bá kú wọ́n ní ẹran ló kú wọ́n ní èèyàn ló kú màálù òkú ṣùgbọ́n ìgbà tí nǹkan ṣẹlẹ̀ wá rí pé wọ́n gbé ìgbìmọ̀ kan dìde èyí tí ààrẹ tó wà ń bẹ̀ nísinsìnyí wọ́n pè wọ́n mẹ́ni miyẹ́tì àlà ni wọ́n ń porúkọ wọn àwọn èèyàn náà kó àwọn jọ pé àwọn ni wọ́n ń ṣe alákòóso gbogbo àwọn fúlàní àti bòròró tó ń darí káàkiri ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n á gbé ààrẹ orílẹ̀-èdè tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n gbé wà lára àgbẹ̀rẹ̀ yẹn pé kó wá bá gómìnà pínlẹ̀ ọ̀yọ́ pé kí ló ṣẹlẹ̀ o tí gbogbo àwọn èèyàn wọn tí wọ́n fi di pé wọ́n ṣe wọ́n bá ṣe wọ́n bá bísíǹsì wọn bá oko wọn jẹ́ bá wọn pamọ́ lù pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n gómìnà ìgbà yẹn alàgbà Lam of blessed memory kọ́nà kó fọ̀rọ̀ kẹwọn ó yọ ó kọ́ wọn lóminú pé odidi ẹ tó ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rí ó lè wà ń bẹ̀rùn láti wá gbèjà àwọn ẹ̀yà kan jà yàtọ̀ sí pé kó wá gba kó wá ṣe nǹkan tó tó máa mú kí orílẹ̀-èdè Nàìjíríà gbogbogbò kó tú kó túbà kó túṣẹ. kó túbà kó túṣẹ. tó fi dùn gómìnà Lam Adésínà rẹ̀ pé ah, gbàtí eh, orílẹ̀-èdè wa mẹ́ni Muhammadu Buhari wá bá wọn pé àwọn afẹjọ́ àwọn èèyàn sùn ní o pé kí ló dé tí wọ́n ṣe báyìí fún àwọn Fúlàní alàgbà lamẹ́rísìnà sọ pé ojú dé ó ti fún ààrẹ àná nígbà yẹn pé ìwọ tó jẹ́ ààrẹ àná tó ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe jẹ́ pé ó máa wá torí àwọn ẹ̀yà kan sọ̀rọ̀ ó mọ̀ wádìí pé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ àwọn ẹlẹ́ran dandan ló mú ọ̀rọ̀ wọn wá ó sà ọ̀rọ̀ yẹn lé lọ́jọ́ tó gbégbà tí wọ́n débi tó ti fẹ́ jókòó kan jẹun wọn à lè jẹ́ torí wọn rí pé ojú ti lóòótọ́ pé òun wá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ìlà rẹ̀ fi wọ́n sọ pé arákùnrin wa ń bẹ̀rẹ̀ nísìnyí pé ó wà ó wà bàyà pé ó fi ara mọ́ ẹ̀yà tiẹ̀ ju gbogbo ẹ̀yà orílẹ̀-èdè nàìjíríà lọ so ìgbà tó wá rí pé wọ́n padà wọ́n parí ọ̀rọ̀ yẹn gbà yẹn síbẹ̀ yẹn ọbẹ̀ yẹn dákẹ́ àwọn bòròró yìí kó ẹrù wọn kú yẹn lọ sínú tó pé òye wọn àwọn náà pawọ́dà tó wọ́n dàbí pé tó bá pawọ́dà wọn à ń gbé àpẹẹrẹ pé ẹnìkan ló ló pa ló lù mọ́lù pa àbí ẹnìkan ló ló fi pọ́lísìs oúnjẹ pé màálù ló lọ jẹko bí màálù ṣe ń jẹko tó wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń gbókìtì wọ́n dẹ̀ ń kú tó bá ti jẹko orúkọ wọ́n dẹ̀ ń gbókìtì wọ́n dẹ̀ ń kú kí ló ń ṣẹlẹ̀ kò dé wọn. nǹkan tó ṣe sí atọ́kùn ẹ̀ ṣeun lórí ètò Yorùbá Gbòde ẹ̀yin olùgbọ́ mi ogun Fúlàní ó ní à ó ti pín sọ́nà méjì báyìí o bóyá wọ́n sì jọra wọn àgbọ̀ àwọn alàgbà tí à ń retí àwọn náà ti wà pẹ̀lú wọn ṣùgbọ́n ẹ̀là lọ̀rọ̀ bá àbá là kò ní yé ni mo ní ó ti ya sọ́nà méjì ọ̀nà kan ni pé àwọn kan ó lọ sínú oko wọ́n sọ wípé àní lá àgbàdo tẹ́ iṣu tẹ́ ìrẹsì tẹ́ ó ní àwọn màálù àwọn oúnjẹ tẹ́ ẹ̀ bá sì gbà bẹ́ẹ̀ ẹ di pípa tàbí ká ṣe yín léṣe àwọn kan nu àwọn kan náà ni wọ́n tún jẹ́ fúlàní yìí tó jẹ́ wípé wọ́n á lọ jí àwọn èèyàn gbé wọ́n á ṣe wọ́n bí ọṣẹ ṣe é ṣojú àwọn èèyàn kan wá ń sọ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o wọ́n ní kí òkìtì yìí kì í ṣe àkọ́ta fún ọ̀bọ alàgbà tí wọ́n wà pẹ̀lú wa ní ìsìn ọ̀mọ̀wé adéníran adébóyè mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yorùbá gbòde. ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun a mọ̀ pé gbogbo ìgbà náà ni ọwọ́ yín máa dí ṣùgbọ́n ẹ fi ọ̀rọ̀ yorùbá gbòde ṣeré gbòde pẹ̀yìn náà lè ti ẹ̀ràn wa ẹ ṣeun adúpẹ́ bàbá adébóyè ní tí mo fẹ́ kí ẹ bá wa ṣàlàyé mo mọ̀ pé yìí mọ̀tàn dáadáa kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin fúlàní àti yorùbá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a bá wo ọdún bí etí ń gbọ́n han ǹjẹ́ irú tó tiẹ̀ ń ṣẹlẹ̀ pé ká jà ká ṣe irú nǹkan báyìí ǹjọ́ ti ṣẹlẹ̀ rí láyé bóyá nígbà tí irú àwa ò tiẹ̀ tí ì gbọ́njú àbí nígbà tí ojú wà ní orókún kí ni àtijọ́ máa ṣe bọ̀ tàbí ọ̀tẹ̀ tó ti wà lẹ́yìn tàbí kí la lè rí tọ́ka sí nínú ìtàn tó jọmọ́ ní tó ń ṣẹlẹ̀ ní ìsìn Yorùbá àti Fúlàní. ẹ ṣeun mo kọ́ gbọ́dọ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tó sọ̀rọ̀ ṣáájú mi torí òrìṣà oko ọ̀rọ̀ tí à ń sọ yìí kì í ṣe ẹrú ẹnìkan mo dúpẹ́ púpọ̀ fún ohun tí wọ́n sọ wọ́n ti la gbogbo wa lọ́yẹ̀ pé nǹkan ó ṣẹlẹ̀ ní ìsinyìí yìí ìṣòro téèyàn lè fi falẹ̀. gẹ́gẹ́ bí ìbéèrè yín àwọn tí à ń pè ní fúlàní wàhálà wọn ti wà ní ilẹ̀ wa West Africa ọjọ́ ti pẹ́ ó ti kọjá ọdún ọdún ọdún kẹ ó ti kọjá ọgbọ eh, ẹgbàáta ọdún six hundred years. ẹ bó ti ṣe débẹ̀ náà pé kì í ṣe àwa nìkan la ń pa àwọn òyìnbó kọ ìwé lórí ẹ̀ ìwé kan wà ní tá a máa ń lò fún ìdánwò school certificate in the nineteen fifties and sixties. wọ́n ń pe ìwé yẹn ní modern geography book one ìwé mẹ́fà ni book one to book six book one rẹ̀ ni wọ́n pè ní foundations of geography book six ni wọ́n ń pè ní southern continent so syllabus school certificate nineteen sixty one tèmi ṣe school cert ìwé méjèèjì la kà pọ̀ èyí tí mo fẹ́ẹ́. mú ọ̀rọ̀ wá lórí ẹ̀ ni bí àwọn Fúlàní ṣe gba ilẹ̀ Haúsá lábẹ́ lẹ́yìn abẹ́ Usman Danfodio ẹja ìjà ẹ̀sìn ni wọ́n rò pé ni wọ́n sọ fáwọn kó débẹ̀ ṣùgbọ́n òyìnbó ò gbà yẹn gbọ́ òyìnbó mọ̀ pé kó gbalẹ̀ kó dominate àwọn èèyàn yẹn ni gbogbo wọn wá bẹ̀ so wọ́n á sọ iná síbi wọn lóru wọ́n á sì ní gbogbo wọn káàkiri gbogbo wọn wá sọ pé ókè o ẹ̀sìn mùsùlùmí tẹ̀yìn ṣe yìí o kò kò kò kò dojúlówó wọ́n bá gbalẹ̀ lọ́wọ́ wọn wọ́n bá gbàṣẹ wọ́n ní wọ́n dojú ìjà kọ wọn bàbá dojú ìjà kọ ọmọ ọmọ dojú ìjà kọ ìyá bí ó ti di pé fúlàní ló ń jọba ní ilẹ̀ haúsá tòní lónìí nìyẹn gbogbo fúlàní ọ̀hún ò tí tó ten million haúsá tó mẹ́ta mẹ́rin ẹ̀ ṣùgbọ́n èmi ni emir ni o èmi ni grand kadi ni o èmi ni gbani láti Sokoto títí tó fi dé Kauranamoda tó fi dé even Bamenda ní Cameroon ibi tá à ń pè ní northern region lónìí Fúlàní ló bá gbogbo wọn so wọ́n lè pé ẹ̀sìn ló gbé wọn débẹ̀ o wọn ò gba ẹ̀sìn mùsùlùmí tí wọ́n bá ń bẹ̀ àwọn kan tó wá dá wọn dúró lẹ̀ wọ́n ló wà tó tí ò jẹ́ kí ọwọ́ wọn rànlẹ̀ tó bẹ́ẹ̀ àwọn ni wọ́n wà ní Borno Emirate ibi tá à ń pè ní Borno State nísìnyí lọ́dọ̀ tiwa wọ́n ya lù wá ìgbà tí eh, Abíọ́dún ti kú lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ ilé ni mò ń sọ yìí o so ẹ̀yìn ìgbà yẹn ni ìjà yẹn bẹ̀rẹ̀ sí jà ìjà èdè eh, wà láàrin ààrẹ ọ̀nà kákàǹfò àfọ̀njá ó sì ní ọ̀rẹ́ kan tó jẹ́ fúlàní tá à ń pè ní álímì ìgbà tí wọ́n ní bí ògiri ò bá lanu aláàmù lè wọ̀ bí ògiri yẹn ṣe lanu ní ìjọba ọ̀yọ́ òun ni dànfódìò òun ni álímì pé dànfódìò ni wọ́n ti kà bọ̀ wọ́n sọ pé àwọn máa wà lẹ́yìn àfọ̀n. Eh, wọ́n dẹ̀ wà lẹ́yìn rẹ̀ lóòótọ́ gbogbo ìlú wa tó wà ní Ọ̀yọ́ tó wà lágbègbè Ọ̀yọ́ àtọ̀yọ́ fúnra ẹ̀ ni wọ́n túká ìgbà tí wọ́n á dójú gbogbo ẹ̀ bólẹ̀ tán àwọn náà ló tún lọ pa Àfọ̀njá tí wọ́n ti gbà lọ́rin lọ́wọ́ wa so ibi tí mo fẹ́ bá ọ̀rọ̀ lọ ni pé gẹ́gẹ́ bí ìbéèrè yìí a ti ń gbọ́rọ̀ yìí bọ̀ ọ̀nà jìn wọ́n wọnú ilé tán wọ́n ní àfi táwọn bá gbé ìwà wọn àti ẹ̀sìn wọn ẹ̀sìn tí mò ń sọ yìí kì í ṣe mùsùlùmí o version táwọn ń gbé bọ̀ tí wọ́n sọ pé àwọn ń gbé bọ̀ tí wọ́n sọ pé ẹ̀sìn làwọn ń gbé bọ̀ òun ni wọ́n fẹ́ gbé dé Ìbàdàn Èkó wọ́n ti sínú omi so àwọn ìgbà yẹn ní gbogbo Yorùbá wá dìde àti Ìjẹ̀bú àtẹ̀gbá àti Èkìtì àti gbá àtàwọ̀ àti Òkò bàbá àṣà àsùn wọ́n sọ pé àwọn ò gbà so ogun yẹn kò kọjá wọn ò jẹ́ kó kọjá Òṣogbo ṣùgbọ́n a ti sọ ilẹ̀ nù ní eh, òkèlá ní àmì bí ẹ bá ti kọjá òkèlá tó dé eh, àjàṣẹ tó dé ọ̀fà tó dé eh, ìlọrin gbogbo yẹn la ti sọnù bọ̀ síbi tí wọ́n ti dá wọn dúró nìyẹn ó làwọn èèyàn wá ń pè lógun kúkú kù gbogbo wúkúwúkú yẹn parí nìkan bíi eighteen fifteen so kó tó bí wú kó tó bí ìyá ìyá kó tiẹ̀ tó bí bàbá ńlá bàbá wa ṣe gbogbo táwọn sọ yìí o ó lé díẹ̀ ní eh, eh, eh, ìgbà ọdún ni o ṣùgbọ́n ìgbà ọdún lójú ayé bí àná ni pọ̀ lójú oníkálukú wa ọ̀nà ìjìn ló jẹ́ ká gbàgbé pé irú èsì ṣẹlẹ̀ rí ìgbàgbé yẹn ló máa wá sí wa lọ́sẹ̀ torí wọ́n lógun àrùn hmm. tẹ́lẹ̀ kì í pa arọ tó bá gbọ́n arọ tó bá gbọ́n a gbọ́dọ̀ gbọ́n tá a bá sì máa gbọ́n a máa kẹ́kọ̀ọ́ lórí nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí wa rí àtàbáyọrí ẹ̀ tí a bá fi ọ̀rọ̀ yẹn kọ́gbọ́n gẹ́gẹ́ bí Dr tó ṣíwájú mi sọ̀rọ̀ ṣe sọ o yorùbá tánlẹ̀ lẹ́ẹ̀kan yìí torí láyé àtijọ́ ọfà àti idà ni wọ́n fi ń jà láyé ìsìn ak forty seven ni o bọ́ǹbù ni o igbá ni o gbogbo ẹ̀ ló dẹ̀ wà lọ́wọ́ wọn àwa tá a rò pa gbọ́n tá a rò pa kàwé tẹkinọ́lọ́jì táwọn tó ń bá wa jà ní ìsìn ìgbé káàkiri <laughs> kì í ṣe kékeré o wọ́n bá mú wa ní wọ́n bá kó wa mọ́lẹ̀ lóńdó tí wọ́n ní ká mú kọ́bọ̀ wá ẹni tí wọ́n pè pé kó lọ mú wá ńgbà tí wọ́n bá ti sẹ̀tì ẹ̀ ibi tó ti ń lọ sí báǹkì ibi tó ti ń lọ sí gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ tó bá lọ sọ́dọ̀ ọlọ́pàá wọ́n mọ̀ wọ́n á dẹ̀ tún gbé ẹni tí wọ́n so mọ́lẹ̀ gbogbo tí mò ń sọ yìí ìsọ̀rọ̀ kékeré mọ́ ìdá ẹ̀ sọ̀rọ̀ pé kéèyàn kàn máa halẹ̀ àbí kó máa fẹ́ dàlúrú bíi pé ké agbọ́dọ̀ agbọ́dọ̀ dúró ká sọ pé yes àwọn tí wọ́n jó lórí wa politically or culturally or ìgbà àwo kí wọ́n má fi ọ̀rọ̀ yìí falẹ̀. èmi ò wá àwa tí àjọ ń ṣẹgbẹ́ àwa láti dàlú láti tún ìlú ṣe ní bọ́ ìlú ò ní ṣe é tún ṣe táàbà sí láyé. so hmm. àwọn èèyàn wa ọ̀dẹ̀ rí mú mi so ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ gbé yẹ̀wò gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi bá a ti wà ń bí àsùn àwo Eh, ọ̀nà bí yóò ṣe dáa náà là ń wá àní èkìtì ni wọ́n sọ ní ìsinyìí o mi ò kì í ṣe èkìtì ṣùgbọ́n ìpínlẹ̀ yẹn máa ń dùn mọ́ mi lẹ́nu lẹ́ẹ̀kọ̀ọ̀kan èkìtì ní mọ́nìkan ni ni mọ́ jẹ mọ́nìkan ọ̀nì ní fi ibi sùn. yóò bá òun sọ pé kí ẹni ní ọmọ jẹ wọn ò sọ pé kẹ́ni tí ò ní ó febi sùn bá a ṣe wà látètè kan ṣe kífà kọ́ wa pé ká máa gbàlejò ká máa gba àlejò láàyè àsìkò ìgbà tí a kọ́ yẹn ó ṣe wá láǹfààní ó sì ṣe àwọn àlejò náà láǹfààní ẹnìkan wò torí ẹnìkan kú ṣùgbọ́n ìgbà ti yí ní ìsìn bẹ́ẹ̀ ò bá sì gbàgbà yí ọ̀gbàgbà lọ tó o bá ṣe máa ń dẹnu pé a máa ń gba àlejò láàyè ó dáa ṣùgbọ́n lásìkò tó dáa ó dáa kálejò ò bá ní lé onílé nílé àkópa pọ̀ nígbà tá ìgbà tá a wà ní ìsìn wọn ò fẹ́ ṣàlejò mọ́ wọn láwọn làwọn nílẹ̀ wọn lọ́lọ́ ti fún àwọn ní ilẹ̀ ibi táwa wà nígbà yẹn bá sọ pé ọlọ́run ti fún òun ní nǹkan kí la rò pé a lè ṣe lórí ẹ̀ torí bí wọ́n ṣe ń sọ káàkiri nìyẹn àmúlùmọ́là ni wọ́n ń ṣe ọ̀rọ̀ wọn wọ́n á gbé wá dàbí ọ̀rẹ́ wọ́n á gbé wá dàbí ọ̀rọ̀ ohun ọ̀sìn. so wọ́n fi ń kó wọ́n fi ń dojú gbogbo àwọn èèyàn rú àwọn kan ní wa mọ tó fẹ́ tí wọ́n ṣe tí wọ́n ṣe kíní kan ṣé bí no no no no wọ́n ní bọ́mọdé ọ̀bà gbọ́ tàn á gbọ́ àwíbá ẹ dákun ẹ ṣe ìwádìí lórí nǹkan tí mo sọ lálẹ́ yìí kóníkálukú ó ṣèwádìí yẹn tẹ bá fẹ́ rí lé lọ tẹ ẹ bá fẹ́ kéèyàn tó wà bí ọ̀parí pátápátá tẹ ẹ bá fẹ́ kí Yorùbá ó di ọ̀rọ̀ ìtàn a gbọ́dọ̀ wá ọ̀nà tí a ó fi gbára wa sílẹ̀ oríṣiríṣi ọ̀nà ló dé wà kí sẹ́yọ kan àwa tá a wà ń bí àní nǹkan gbọ́dọ̀ ṣe àwọn tó wà ń lé àní tí wọ́n gbọ́dọ̀ ṣe àfọwọ́sowọ́pọ̀ gbogbo wa. ẹ ṣe ń bàbá adébóyè. ẹ ṣe ń bàbá adébóyè. ẹ dákun ẹ mọ ti ilẹ̀ mọ́tò mo gba ẹ̀dùn lọ́wọ́ yín kejì ọ̀rọ̀ ọ̀hún ẹ ti fún wa nítàn ẹ̀yin àgbà náà lè sì máa sọ pé bí ọmọ ò bá bá tàn abárò bá àrò bá bàbá tàn ẹ ti fún wa ní atọ́kùn atọ́kùn yorùbá gbèdéke ẹ̀wà ń bẹ̀rù mo wà ń bí òun gbọ́ yín o. Ah, jẹ́ ní ìbéèrè lórí ìtàn tí bàbá Adébóyè fún wa ń pàápàá ǹjọ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ibi tí òṣèlú wá dé dúró ní ìsìn èmi tàbí ìbéèrè ní <laughs> ìfẹ́ bá tún ní ó tó di pé kí n pe àwọn ọmọ ìgbìmọ̀ yòókù náà. ẹ ṣe olótùú gẹ́gẹ́ bí ìtàn tó ń sọ lóòótọ́ kò sí nǹkan kan tó wà ń bẹ̀ ju pé kí àwa ilẹ̀ yorùbá ká má lajú sílẹ̀ tàlùbọ́ ti wọ́ o bá sì yọ tàlùbọ̀ yẹn kúrò ń bẹ̀ òun ló ó hmm. pàtàkì. àwọn tó sọ yìí lóòótọ́ wọ́n sàn wá ní ibi kan bẹ́ẹ̀ tó pè ní futa jalo highland wọ́n ti sàn wá. ṣé àwọn ìlú kan tó ń pè ní guinea conakry ibẹ̀ gẹ́gẹ́ ni wọ́n pè ní orísun wọn ṣùgbọ́n nílùú yẹn bá a ṣe ń sọ́dọ̀ ní àárọ̀ ìwọ̀n àti ìrí fúlàní kan tó jẹ olórí ìlú yẹn rí torí pé minority mọ̀mítúnà yorùbá ni wọ́n wà nílùú yẹn ìlú yẹn ò gbà wọ́n láyè ṣùgbọ́n gbogbo ìlú tó ń lọ tó dára lọ tó wọ́n débẹ̀ tó wọ́n gbalẹ̀ wọ́n di ọba lé wọn lórí wọ́n sì ṣe títí títí bí ọgbẹ́ ẹ̀wẹ́ bí ọgbẹ́ ẹ̀wẹ́ wọ́n wọnú ìjọba wọ́n wá di pé àwọn gangan ló ń ṣe àkóso ìjọba ìlú yẹn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá adébóyè ni pé ìgbà tí alimi tí uh, adéwọ̀n nàìjíríà fún àfàjà tó ní kó wá ràn án lọ́wọ́ láti jà pẹ̀lú ìjà tó fẹ́ bá aláàfin Abíọ́dún àti bàjá ń gbà pé òun náà ń gba ìṣàkọ́lẹ̀ òun ò dẹ̀ fi owó ìṣàkọ́lẹ̀ ránṣẹ́ mọ́ òun ti tẹ̀dó sí bíbá yìí nígbà tí Álímì wá gba ìjọba wọ́n bẹ̀rẹ̀ àwọn lọ́wọ́ ẹ̀ ni gbàtọ́ wọ́n bẹ̀rẹ̀ àwọn lọ́wọ́ ẹ̀ tán tó di pé Álímì di pé ó bá jà tó fi jẹ́ olúborí tó já ilẹ̀ Ìlọrin gbà kúrò lọ́wọ́ àwọn tó wà tó wá tó wá tẹ̀yìn tó bì tírẹ̀ tó tẹ̀yìn kọ́ torí pé ah, ilẹ̀ mọ̀ lójú mi àti tó gbalẹ̀ mọ́ lọ́wọ́ tó wá mú ara rẹ̀ tó fọmọ rẹ̀ kan ṣe ẹ̀mí àmì ẹ̀ tó dẹ̀ lọ fún ara rẹ̀ sí ilẹ̀ Sokoto láti lọ́jọ́ sọ̀tàn kí ni àwa Yorùbá láti gbà yẹn wọ́n ti lé ní ẹgbẹ̀ta ọdún yóò jẹ́ bẹ́ẹ̀ lọ nísìn tó ti ṣẹlẹ̀ àwọn ọba wa nílẹ̀ Yorùbá àtàwọn sàràkí sàràkí àtàwọn bọ̀rọ̀kìní ènìyàn tí wọ́n mọ̀ tàbẹ́bẹ̀ mọ̀ pé a fún wọn láàyè ni wọ́n lè ti wá fẹ́ gbà ìmọ̀lá wa kí ni kí lẹ rò pé wọ́n lè ṣe nísìn torí pé wọ́n ti gbalẹ̀ wọ́n ti gba gbogbo bí wọ́n fẹ́ gbà àwa la sì mọ̀ ilẹ̀ ìgbẹ́jì dìgbòrò a lè lé wọn kúrò mẹ́mọ́ ṣùgbọ́n ọ̀nà owó la lè gbà láti jẹ́ pé ká fi àparí iṣu hàn wọ́n pé ilé ti tó lọ. Ah, ọlọ́run yóò kọ́ wa nìyẹn ẹ bá sọ pé òun mọ gbogbo nǹkan tá a lè ṣe kódà kókó jókòó kó fi hàn wá èmi ò mọ̀ mo mọ̀ pé a gbọ́dọ̀ ní ìpinnu tá a ní rí láti bíi eighteen forty pé eléyìí ó tó jẹ́ ọmọ lẹ́fì tá à ní gba ìgbàkúgbà yìí náà. so nǹkan tí ó bá wá gbà la máa wádìí èrò la máa fún un. ẹ dákun àwọn tí mo ti rí bá sọ̀rọ̀ kì í ṣe gbogbo ẹnu ni mo fi lè sọ nǹkan tí wọ́n rò pé àwọn lè ṣe. pàápàá ńgbà tó jẹ́ pé eh, eh, ẹgbẹ́ kan wà tí à ń pè ní Oòduà Foundation ẹgbẹ́ yẹn ló ń ṣe oríṣiríṣi ìwádìí tí wọ́n á fi máa ṣe recommendation fún àwọn alàgbà wa àwọn aláṣẹ wa lé èyí tí ó bá gbọ́ tí ó bá gbà ṣe rí ńgbà tá a fi dalúrú pọ̀ lọ́sàpá. sọ̀rọ̀ òṣèlú ká gbé àpótí ìbò kalẹ̀ wá wà láyé lápá kan sọ̀rọ̀ ọba ṣe dáàbò bo Yorùbá wà láyé tó tó wá lọ jẹ́ apá kejì tí ò ṣe pé wọ́n ran ara wọn lọ́wọ́ ibi tí tiwa ti bàjẹ́ díẹ̀ nìyẹn nǹkan tí Oòduà foundation dúró fún tá a dẹ̀ ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ láti bí ọdún mẹ́wàá tá a ń pe conference lórí ẹ̀ títí láti eh, Delaware àti ti dé Nàìjíríà ó ní bí àwọn àgbà wa oríṣiríṣi ìṣòṣòro ni wọ́n lè ṣe ẹni tí ń sọ̀pẹ́ ẹni tí ń ṣàkókò ẹni tí ń ṣẹgbẹ́ ọmọlọ́mọ kú ìyẹn ò rán àìsí torí ìyẹn wá sọ pé nǹkan tó kan Yorùbá gbọ̀ngbọ̀ngbọ̀n tábà ṣe lórí partisan politics mo rò pé bí tí nǹkan ti bàjẹ́ fún wa nìyẹn pé gbogbo ọ̀rọ̀ wa ò kọjá partisan politics àwọn tí à ń bá wí yìí àwọn náà wà nù ẹgbẹ́ èyí tí ń ṣe dẹmọ wà nù wọn ṣe ọlọ́pàá wà nù wọn ṣe alákòókò wà nù wọn bọ kọran fúlàní àbọ̀ ọ̀rọ̀ ìtọ́jà wọn á di kùkú bí òṣùṣù ọ̀wọ̀ so yorùbá nìkan ló ti òun dàbí gbà pé partisan politics ni ló jẹ́ wàhálà wa tá a bá lè yọ yẹn kú ń bẹ̀ ìgbà tó o do our foundation lọ sílé láti nǹkan bí ọdún méjì mẹ́ta sẹ́yìn gbogbo wọn la lọ bá aráàfin Ọ̀yọ́ ìwé adó èkìtì mrs hig awolowo àtọmọ ẹ̀ a lọ rí fásihùn a lọ rí bísí àkàndé a lọ rí orúkọ ẹ̀ npp tí wọ́n ti porúkọ general yìí tó jẹ́ orúkọ ẹ̀ pápá lónìí gbogbo wọn la lọ rí àwa ò ṣe Alani Akínàdé. alọ́ra Alani Akínàdé bọ̀ tó kọ́ ni mò ń sọ yìí tó ṣe politics ni mò ń sọ tó wà ní kẹ̀kẹ́ èkó yìí. Um, gbogbo wọn la lọ rí bókàn pé orúkọ wọn kẹ́lẹ́ bá mọ̀ pé òjò bẹ́ẹ̀ nìkan sọ̀rẹ́ kò bẹ́ẹ̀ nìkan sọ̀tà. So nǹkan tí ó bí òbí dá fún ilẹ̀ wa là wà ń wá àwọn òṣègbè òṣèlú kankan nínú Oòduà foundation gbogbo wọn ló ṣe pàtàkì sí wa nǹkan tá a bá rí tí yóò fi jẹ́ kí ìlú tó gbogbo wọn là ń bá sọ gbogbo wọn là ń pín fún àpẹẹrẹ jẹ kí wọn òpó jẹ kí àwa tá a wà níta mọ̀ ṣe nìyẹn ká mọ̀ lọ torí pé ẹgbẹ́ òṣèlú kan wà bí kan ọ̀rẹ́ wa kan wà ń bẹ́ẹ̀ yàtọ̀ nǹkan tí wọ́n bá ṣe náà lọ tọ̀nà tí yẹn bá tí kò bá fún wa ní comfort level nílẹ̀ Yorùbá kò dáa o ẹ ṣe. ẹ ṣeun olóòtú. so eh, ah, eh, káàtì ẹ ṣeun eh, atọ́kùn ẹ dákun ẹ má pé mo gba ẹ̀dùn lọ́wọ́ yín kejì níbi tí adédúró bàbá adébóyè àwọn ọba wa ẹ ṣeun àwọn ọba wa ó má dàbí ẹni pé wọn ò kọ bí ara sí ni àbí pé ṣẹ́rù olóṣèlú ní ń gbà wọ́n àbí òfin kan wà tó sọ wípé àwọn ọba ò gbọ́dọ̀ gbèjà wa lórí ọ̀rọ̀ yìí kí ni kókó iṣẹ́ àwọn ọba aláyé gan-an nípa ìdáàbòbò ẹ̀mí àti dúkìá amọ̀pọ̀ olóṣèlú ti gbáyé. well ọba uh, wa kọ́lọ̀ ọmọ ìgbanilẹ́nu òmìnira tá a gbà ó dín agbára àwọn ọba wa kù kọjá wélewèle kódà àwọn ọba wa nísìnyí abẹ́ ìsabẹ́ gómìnà nìkan ni wọ́n wà abẹ́ chairman of local government gan so àwọn tí à ń pè ní aláṣẹ ìkejì òrìṣàlàyé john gẹ́gẹ́ bí ètò tí à ń lò ní ìsìn tí wọ́n ń pè ní constitution lọ́dọ̀ wa wọn hmm. ò ní agbára tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ sì ni agbára àwọn emir ní northern region kò dínkù nítorí pé kò sẹ́ni tó ń ṣe òṣèlú ní ilẹ̀ àríwá tí ì ṣe pé eh, sultan àti àwọn emir gbọ́dọ̀ mọ̀ nípa nǹkan tó wọn ò bá fàṣẹ sí àwọn tó wà lọ́dọ̀ wọn ò ní ṣe pọ̀ lọ́dọ̀ tiwa a lọ gbá ìjọba ìgbálẹ̀ tí agbábíẹ́ngbàgbà ọtí agbábíẹ́ngbàwèrè so àwọn tí wọ́n nílẹ̀ àwọn wọn ò lẹ́nu kódà bó bá ìjọba àtijọba àpapọ̀ ni àtijọba state ni wọ́n lè wọ́n ń gbalẹ̀ lọ́wọ́ ọba wọ́n ń gbalẹ̀ àwọn èèyàn tó bá dẹ̀ máa wòran tí ò ní kankan tó máa ṣe ń gbà tó àwọn ló ń sọ sálárì ẹ̀. Uh, ọba tí ó sọ pé òun ò gbagbakúgbà láyé ẹjọ́ òun mo rántí méjì nínú wọn gbà tí mo wà ní university of Ibadan nineteen sixty two sixty three sixty four ẹ ń bá rántí ọba Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of ó lóun ò gbàgbàkúgbà ó dẹ̀ ní tí wọ́n fojú rẹ̀ nígbà tí ò gbàgbàkúgbà tẹ bá dẹ̀ tó rántí ọba akíntànyà akíntànyà ọdẹmọ òbísára olóhùn gbàgbàkúgbà ìjọba ayé ìgbà yẹn ó bá mú sálárì òní kó di kọ́bọ̀ lóṣù bọ̀ bàbá yẹn ka kú pé òun ò ní gbàgbàkúgbà náà ọba mélòó ló lè ṣe é ńgbà yẹn mi ò rántí ọba kẹta tó ṣe é ńlẹ̀ Yorùbá ìtọ́dẹ̀mú káwọn yẹn ó lè ṣe nǹkan tí wọ́n ṣe yẹn. a ti mọ̀ wọ́n wọ́n ti ní nǹkan lọ́wọ́ wọ́n ti ní tí wọ́n jẹ lọ́wọ́ ká tó gbọ́ òmìnira in the nineteen forties adétọ́jú adérẹ̀mí was a business man ní ilé lẹ́kọ̀ọ́ martin adérẹ̀mí lórúkọ ẹ̀gbà yẹn ilé tó kọ́ sílé ẹ̀fẹ̀ kò tó kó tó jọba nineteen thirty atọ́ba tẹ́lẹ̀ house ni wọ́n ń pè é hmm. ọba samuel akíntóyà wọ́n jọ ń ṣe rògbòdìyàn independence ní in the nineteen thirties and nineteen forties lẹ́kọ̀ọ́ ni. kó tó wá jẹ ọdẹ mọ́ sára ọba mélòó ló wà nírú kò bẹ́ẹ̀ yẹn nígbà yẹn na ọba mélòó ló wà nírú kò bẹ́ẹ̀ yẹn nìsín so wọ́n ní amókùn ẹrù rẹ ṣe ẹrù rẹ ṣe wọ́ báyìí ó ní ẹwù òsàlẹ̀ òkè ẹwù ẹwù òsàlẹ̀ so gbọ́dọ̀ bí mo ṣe lè dá àwọn nǹkan tẹ́ béèrè lọ́wọ́ mi nìyẹn kì í ṣe pé a lè kúkú mọ dá gbogbo ọba lẹ́bi agbára tí ọba sí lọ́wọ́ ọ̀rẹ́ ò lè bí ibẹ̀ náà ni gbogbo àjẹsẹ̀ tí wọ́n fi ń gbàgbára lọ́wọ́ gbogbo wọn constitution káàkà tí wọ́n fi ń jẹba lé wa lórí. nineteen ninety nine ìgbà tí wọ́n ní wọ́n gbé ní eh, gọ́ọ̀mẹ̀ntì new delhi eh, constitution bọ̀ kò sẹ́ni tó constitution yẹn fún fojú kan tí wọ́n fi yan Ọbásanjọ́ president. Hmm. nígbà tá a bá gba nǹkan mọ́ra a tó wá máa complain pé eh, báwo ni wọ́n ti ń ṣe ah, gbogbo ara bá ti fọmú gbà yẹn pé ẹ lè gbéjọba tuntun wá tẹ̀bà fún wa fún wa tẹ̀bà jẹ́ ká mọ̀ náà bẹ́ẹ̀ ṣe mọ ọlọ́run ẹ̀ but gbogbo wa lójú àbí tá a bá fẹ́ tán wá jẹ́ hmm. hmm. àwa tá a rí lójú àárín lè lọ ìgbà tí ìyá tèmi kú mi ò lè lọ gbọ̀ngàn lọ bẹ́ẹ̀ yẹ torí pé gbogbo nǹkan tá a sọ fún rédíò wọn wọn ti ń kó wúrọ̀ alẹ̀ dè wá so hmm. um, bọ́rọ̀ ti rí nìyẹn ẹ ṣeun alàgbà adébóyè ẹ̀yin olùgbọ́ mi lórí ètò yorùbá gbòde ibẹ̀ náà ni a wà ẹ̀yin ọ̀rọ̀ ọ̀hún eh, mi ò rò pa àparí rẹ̀ lónìí bá a ti ń bá a bọ̀ ẹ̀yin kí n ti àsìkò yìí wọ́n ti débi ti pẹ́ o látìgbà tá a ti bẹ̀rẹ̀ ni wọ́n ti wà níyì èmi ò wá mọ̀ pé ọ̀tọ̀ ni nọ́mbà tí wọ́n ń lò ara àwọn àgbààgbà tí ń bẹ́ ń bí ìgbà àwọn tí wọ́n ní ká mọ̀ nìṣó àwọn ń bí ìwà lórí ètò gbogbo ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá dókítà oníṣègùn dúró akíndùtìẹ akin Timothy tí gbogbo aráàlú ni wọ́n máa ń dù mo kí yín pé ẹ kú kalẹ̀ lórí ètò Yorùbá Gbòde. ẹ máa ṣe olóòtú wa ẹ ṣe gan-an ni o mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ kú iṣẹ́ ẹ mo mọ̀ káyìn náà ti gbọ́ ohun tí kálukú ń sọ láti àárọ̀ kí ni èrò ti yín lórí tó ń lọ káti ẹ̀ ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà. ẹ olóòtú mo dúpẹ́ hmm. gidigidi lọ́wọ́ yín fún gbogbo hmm. akitiyan yín lórí ọ̀rọ̀ yorùbá mo sì dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn tó ti sọ̀rọ̀ àwọn bàbá mi tó ti sọ̀rọ̀ síwájú ọgbọ́n ò ní kú mọ́ yín lórí o gbogbo hmm. ìtọ́jú ẹ̀ pa gbogbo ìtàn tẹ́ ẹ pa gbogbo àwọn amòfin wa gbogbo ẹni mo gbọ́ Dr. Ẹkúndayọ̀ ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Ayọ̀ Akínbámi ẹ ṣé gan ni àti bàbá wa Adébóyè mi ò ní fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ti sọ nítorí èmi rè èmi rè eléyìí tó tiẹ̀ ti sọ yẹn gan mi ò tiẹ̀ mo mò ń gbọ́ àwọn míì oníhù sí mi eléyìí tí Yorùbá um, olóyìnbó ń pè ní oníhù so inú mi dùn pé mo ti fi ọgbọ́n kún ọgbọ́n mi lónìí ṣùgbọ́n eléyìí tó ká mi lára òun lèmi máa sọ sí eléyìí tó ká mi lára tó dẹ̀ tí mo rò pé ó ká ẹgbẹ́ lára ẹ̀ẹ́ lóòótọ́ kínní yìí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa kan láàrin Yorùbá wọ́n sọ pé irọ́ ni wọ́n pa pé kò tó gbogbo bó ṣe fẹ́ tó ìbéèrè tí mo wá ń béèrè lọ́wọ́ wọn ni pé tẹ́ ẹ bá sọ pé kì í ṣe bó ṣe tó yìí kì í ṣe bá ṣe ń sọ ló ṣe tó mo ní ṣé nínú ẹ̀ ṣẹlẹ̀ wọn ló ṣẹlẹ̀ ẹ mo ní eléyìí tó ṣẹlẹ̀ nínú ẹ̀yẹ ẹ̀jẹ̀ ká dìbò eléyìí tó fi parọ́ ẹ̀jẹ̀ ká lè sọnù ẹ̀yin náà ẹ ti sọ ó sì ẹ ní àwọn bòróró ń gba ilẹ̀ wa ẹ ní wọ́n kidnap àwọn èèyàn wa ẹ ní wọ́n rape àwọn èèyàn wa ìgbà tá a ti lè rí yẹn dìmú kí la fẹ́ ṣe sí ibi tọ̀rọ̀ tèmi ibi tọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá wà nìyẹn kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe sí à ń bá wọn à ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ nílé gbogbo wọn gbogbo wọn là ń bá sọ̀rọ̀ à ń wo nǹkan tá a lè ṣe ọ̀nà mẹ́ta ni kí ní ìpín sí tá a ti wò tá a ti gbé yẹ̀wò bàbá adébóyè sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní kì í ṣe gbogbo ẹ̀ la lè sọ lóòótọ́ kì í ṣe gbogbo aṣọ la lè sá lóòrùn ṣùgbọ́n ẹ jẹ́ ká gé ní kọ̀ọ̀kan ìkíní àjókòó à sọ̀rọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí à mú ìmọ̀ hàn ara wa nǹkan tá a rò pé àwọn èèyàn wa lè ṣe nulé ẹ mo sọ fẹ́nìkan nulé mo ní mo sọ fáwọn kan nulé àwọn fórọ́ọ̀mù kan tó ń dálẹ̀ nulé àtàwọn ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ nulé tí wọ́n ń pè wá sí mo sọ fún wọn mo níṣẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ìlú òkè ń bí làwa wà àfàwọn tó bá lọ lé ló ń gbọ́ kidnapping ló ń gbọ́ gbogbo ẹ̀ ló ń happen sí mo ní tẹ́ bá dẹ̀ ní gbà lónìí àwa ò lè lọ láti bí yìí tó bá jọ̀rọ̀ ìjà a ò lè lọ láti bí lọ́mọ bá yín jà kò pọ́síbù. àwọn eh, àbúrò eh, àbúrò ẹ̀gbọ́n tí mo ní sọ̀rọ̀ gan máa sọ fún wọn pé gbogbo wa ló máa sọ fún wọn pé ẹ mà ṣọ́ra yín o ẹ má mà jà o ẹ má mà bá wọn jà o ẹ má mà bá wọn gbé bá wọn mo ní nǹkan tó máa ṣẹlẹ̀ náà nìyẹn ṣùgbọ́n nǹkan tá a lè ṣe kíni ni pé bá a ṣe jọ jókòó yìí bá a ṣe jọ sọ̀rọ̀ yìí ká máa fi ìmọ̀ ká máa fi hàn wọ́n nulẹ̀ pé bá a ṣe rí sílé léyìí o bá a ṣe rí sílé léyìí o ìyẹn ẹni. èkejì a fẹ́ wá bí àwọn nǹkan wọ̀nyẹn ṣe ń ṣẹlẹ̀ eléyìí tó òyìnbó ń pè ní documentation kán dọkumẹ́ǹtì ẹ̀ fún wa bó ṣe ń ṣẹlẹ̀ ńlé tó bá dọkumẹ́ǹtì ẹ̀ fún wa àwa tá a wà ń bí la máa bá ṣe lọ sí eh, foreign affairs eh, eh, United States àwa la máa bá àwa la máa delegate bá a ṣe máa lọ sí UNO àwa la máa delegate bá a ṣe lọ máa bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ àwọn representative wa pé nǹkan tó fi ṣe Yorùbá lélẹ̀ nǹkan tó fi ṣe Yorùbá lélẹ̀ yìí o ìyẹn ìkẹta àbí ìkejì ìkẹta àti ṣe rí ìyá wa àti ṣe rí ìyẹn ìgbésẹ̀ yẹn la gbé sí àti gbé ìgbésẹ̀ yẹn ìyẹn ni pé hmm. ká fi gbogbo ìmọ̀ wa ìkan tó lọ́run fi bùkún wa ìkan tó lọ́run ṣe fún wa orí tó lọ́run ṣe fún wa ká fi mọ orí hàn ká lè ran àwọn èèyàn wa lọ́wọ́ nílé àti ṣe rí ṣùgbọ́n eléyìí máa yàtọ̀ díẹ̀ gbogbo àwọn tó ṣe lọ́jọ́ yẹn gbogbo wa láti lọ bá gbogbo wa ló ti forí papọ̀ tán ti sọ fún wa pé nǹkan tá a máa ṣe lélẹ̀ nǹkan tá a máa ṣe lélẹ̀ yìí mo wá ń sọ fún yín pé ìṣiṣẹ́ kìíní tá a gbé tá a fẹ́ gbé ni pé kìí ṣe gbogbo àwọn ọmọ Yorùbá tó wà nílẹ̀ yìí àbí ní Canada àbí ní àgbáyé ló mọ òótọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe làálẹ̀ fún wa yìí yìí mo ti bá àwọn bíi mẹ́ta sọ̀rọ̀ àwọn àwọn tó ti sọ̀rọ̀ lórí bíi mo ti bá bí àwọn mẹ́ta sọ̀rọ̀ nù wọn pé kí ló dé tá a máa pè tá a máa ṣe nǹkan tá a pè ní town hall meetings táwọn olórí wa wọ̀nyí kan lọ máa bá wọn tán bá ti ń bá wọn kán máa bá wọn sọ̀rọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ nǹkan tá à ń wá lọ́wọ́ yín lélẹ̀ nǹkan tá à ń wá lọ́wọ́ yín lélẹ̀ eléyìí tá a bẹ̀rẹ̀ nìyẹn láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ yìí ariwo ẹ̀dẹ̀ máa pọ̀ sí ni a máa ṣe a máa ṣe ẹni ẹ lágbára ọlọ́run náà kó di july ó yẹ ká ti ṣe bí oúnjẹ bíi mẹ́ta di july nígbà tá a máa ń pè ní à ń ní Yorùbá Development Fund orúkọ oríṣiríṣi náà fẹ́ máa pè ṣùgbọ́n ìyẹn ti dúró mm-hmm. ń sìn lágbára Ọlọ́run a máa kàn sí yín ẹ̀yin náà lè máa bá wa polówó ẹ̀ lágbára Ọlọ́run action ní ti ẹgbẹ́ ọmọ Yorùbá nǹkan tá a fẹ́ ṣe nìyẹn àti gbọ́ àwọn ìtàn wọ̀nyẹn à ń gbọ́ àdéhùnmúlò lágbára Ọlọ́run Oòduà gbé wa á ṣe é ṣe fún wa o ẹ ṣe gan ni. àṣẹ kẹ tó ẹ̀yin olùgbọ́ mi alága ààrẹ ààrẹ fún ẹgbẹ́ ọmọ Yorùbá ní Amẹ́ríkà oníṣègùn dúró akíndùtì rẹ̀ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń fún wa ní òye ní ọ̀kan òjọ̀kan lórí ètò yìí ẹ dákun ẹ mọ̀ sí lọ ẹ ṣeun adúpẹ́ ó tún kù ní ìbọn ró lórí ètò Yorùbá Gbòde ibẹ̀ ni a wà mo ní ètà ń lónìí nǹkan pọ̀ mi ò rò pé n ta lè yanjú lónìí ni kí n mọ́ gbàgbé nígbà tí bàbá wa adémíran adébóyè tí wọ́n bọ́ sórí ọpọ́n lẹ́ẹ̀kan mi ò ṣàlàyé pé alága ni àwọn náà fún ẹgbẹ́ ajìjàgbara tí wọ́n nífẹ̀ẹ́ sí ìlọsíwájú yorùbá tá a pè ní oòdua foundation wọ́n ń ṣiṣẹ́ lórí àti mú kí ìdẹ̀rùn bá yorùbá ẹgbẹ́ ọmọ yorùbá náà ń ṣe tiwọn ṣe rí i pé aṣoríire ní ilẹ̀ yorùbá bí a ṣe wá pa gbogbo ẹ̀ pọ̀ tí ó fi jẹ́ ọ̀kan pàápàá ní àsìkò yìí ìbéèrè kan tí ó wá sọ́kàn mi nígbà tí à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa àwọn ọba tí n ò fẹ́ gbàgbé yèyé lófin fàṣàkín ẹ̀yìn tún súnmọ́ àwọn ọba kí ni ẹ rò pé ó dàbí pé ó fa ìfàsẹ́yìn fáwọn ọba díẹ̀ tí ẹ̀ tí bọ́ba kankan sọ̀rọ̀ rí lórí gbogbo ohun tó ń lọ yìí tẹ́ ẹ tiẹ̀ lè fún wa ní èròǹgbà wọn. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ pé ah, ibi tó yẹ káyé àti rí kí àwọn ọba wa kí wọ́n ti dá bí ẹnu kí wọ́n rọ̀ bí òwe àgbúrò wọn àbí àtàlẹ́ pẹ̀lú ń ba àwọn ikú bàtà yèyé ẹ ṣe ẹ mo rò pé n tó lè jẹ́ kẹ́rù kó ba ikú bàbá yèyí ìkan nínú àwọn bàbá wa ti fi ẹnu kan nígbà tó jẹ́ hmm. wípé àwọn ìjọba ló ń fún wọn ní owó oṣù àwọn ló ń lànà ibi tí wọ́n lè dé ibi tí wọn ò lè dé àwọn ọba tá a ti ẹ̀ gbójú sókè wò nígbà yẹn bí ọba Ọọ̀ni of Ifẹ̀ ọba tí wọ́n ti wàjà ọba ah, Olúbùṣe Ìjùwàdé hmm ẹ mọ̀ pé ìgbà kan wà tán ní àwọn àti emma of eh, mo emma of eh, Kano ni tán náà lọ sí Israel tán padà dé tán rí lédè sí mọ́ tán ṣe wọn mọ́ lé fún iye oníye oṣù tán fi sọ pé wọn gbọ́dọ̀ jáde kúrò ní Nàìjíríà tí ò dẹ̀ sí tádìyẹ ò dẹ̀ tọ̀ nítorí tó gbogbo wọn yẹn gbogbo agbára tí àwọn bàbá yèyé tí wọ́n ní nígbà ni wọ́n fi ń gbèjà àwọn tó jẹ́ ọmọ ìlú tí wọ́n ń jọba lé lórí gbogbo agbára hmm. yẹn náà ni mo rò pé àwọn ìjọba tó wà lórí mo rò pé látòrí ìjọba ológun ló ti bẹ̀rẹ̀ ni wọ́n ti kọ̀tẹ́ẹ̀lì agbára yẹn ẹ bá rọba kan ní ìsìn báyìí tó bá ní òun pàṣẹ pé kán lọ pa màétì um, ẹ̀là kan wọ́n á fẹ́ gbórí ọba òun náà kúrò lọ́rùn tiẹ̀ so gbogbo ẹ̀ ó ti bóyá bóyá modern life ni o bóyá nǹkan ni o kò jẹ́ kí gbogbo nǹkan rí bó ṣe rí mọ́ òun náà ni gbogbo ẹ ṣe wà hmm. báyìí o tí ìbọba kankan sọ̀rọ̀ o ṣùgbọ́n a mọ̀ pé a ti rí i pé wọ́n ti lọ gbé ọba lórí ìtẹ́ mi ò pé bóyá ǹjẹ́ ní Ondo state èkìtì Ògùn hmm. state wọ́n ti gbọ́ba lórí ìtẹ́ even ní nọ́ọ̀sì gan wọ́n ti gbé ọba lórí ìtẹ́ tìyàwó tìyàwó tọmọtọmọ so gbogbo kinní wọ̀nyí èmi rò pé tí a bá máa tọ́rọ̀ yìí bá máa níyànjú àwa ọmọ ìlú náà la máa la máa kí náà ṣe ń pe damn the consequence o tá a máa dìde tá a máa ké gbàjarè mo rò pé mo bá yín sọ something like that pé a ní láti ké gbàjarè sí àwọn orílẹ̀-èdè mìíràn wọ́n gbà wá lọ́wọ́ àwọn tó fẹ́ ẹ̀yà Yorùbá òun. kìwé ó ti kọjá nǹkan tí mo rò pé a lè fúnra ara wa ṣe bí oṣù tó kọjá olórí ọlọ́dẹ ìbòkun security meeting ló ti ń bọ̀ ìdómìnà ṣìnà ti kidnap ẹ̀ mo rò pé abẹ́ tó two million àbí nǹkan kan tó gbé sílẹ̀ orí ten náà ti ná lọ olórí olórí ọlọ́dẹ hmm. ilẹ̀ nìyẹn tó a ò ní kò sí agbára kan nílẹ̀ yorùbá jò náà ni gbogbo oníkálukú náà ṣe ń wò pàkó bí ẹran tí wọ́n fi fi orí ìṣó. sórí ìyẹyẹ lófin nígbà tí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó bá ń gbé kẹtẹpẹ ògì kí wàá ní kẹlẹ́lùbọ̀ ṣe àti kó yá ferege àwọn ọba wa. ẹ̀rọ náà ni mo fi sọ pé káké gbàjarì sí àwọn orílẹ̀-èdè àgbáyé ní United Nations wọ́n gbà wá lọ́wọ́ ogun fúlàní àti àti kúrò lọ́wọ́ fúlàní ìbáyìí tán àbá ní ìrùnlẹ̀ yorùbá à ń láti ké gbàjarì sí àwọn mìíràn náà tí wọ́n ní agbára tán lè bá wa dá sí tán lè halẹ̀ mọ́ olórí orílẹ̀-èdè wa fúlàní lòun náà so àti pé kó dojú ìjà kọ àwọn èèyàn ẹ̀ kò lè rọgbọ àfi táwọn tó àwọn orílẹ̀-èdè tó ga jù lọ bíi irú bíi irú amẹ́ríkà bíi irú àwọn nations united nations bíi germany bíi uk tán bá bá wa ké mu bóyá bá bá wa pariwo mọ́ wọ́n mọ ibi táwọn pípù yìí wà àwọn tó ń ṣiṣẹ́ burúkú yìí wọ́n tún fún wọn wọ́n tún promise wọn lówó eh, two uh, one hundred billion àbí wọ́n tún láwọn tó fẹ́ fún wọn on top of gbogbo nǹkan olóró tó wà lọ́wọ́ wọn yìí wọ́n tún rí owó fi ra nǹkan ìjà nǹkan tí ì máa báyìí ní bọ́ǹbù tó kọ́lọ́run gbà wá náà ní báyìí kọ́ máa fẹ́ kọ́ máa fẹ́ máa jù tó àwọn ọba wa wọ́n ti ká wọn lọ́wọ́ kò so yàtọ̀ sí pé kí ọlọ́run kó gbà wá kó gbà wọn ọba a ní ìdí láti ké gbàjarè sáwọn orílẹ̀-èdè tí wọ́n lágbára ju nàìjíríà lọ kán gán ràn wá lọ́wọ́ kán gbà wá síbẹ̀ ẹ̀kọ́ ilẹ̀ yorùbá fẹ́ di ó fẹ́ di ilẹ̀ àná o torí kì í kò sí ìtọ́jú bí ò ṣẹlẹ̀ rí àti rí nígbà táwọn túsì àti wútù tí wọ́n ń jà gbogbo iye thousands and thousands of people tán pa yẹn wọ́n kàn pa wọ́n gbé ìlú yẹn náà dẹ̀ ṣì wà ń bẹ̀ wọ́n dẹ̀ tẹ̀ tó sọ pé àwọn gan làwọn tó dáa jù báyìí ní West Africa tó àbí láfíríkà tó gbogbo ẹni tó bá pa wọ́n kàn pa wọ́n kàn òun sọnù ni tó a nílò láti ké gbàjarè àwọn tá a wà lókè òkun a nílò láti ran àwọn tó wà nínú ilé lọ́wọ́ kọ́rọ̀ ìmájà bí hmm. ọ̀rọ̀ Hitler àtàwọn ẹ wòye mílíọ̀nsì tí wọ́n ń ẹ wá gbárí gbogbo tó ń kó kiri ńlẹ̀ so ẹ ká má rò pé bóyá nǹkan kan ò lè ṣẹlẹ̀ torí mò ń gbọ́ ẹ máa sọ pé kò lè pọ́síbù kò lè ṣe kó tó tásìkò yìí lèmi kan ti ń bá wọn àgbààgbà kọ̀ọ̀kan sọ̀rọ̀ wọn á ní àwọn òbí wọn rẹ kán wá sílẹ̀ Yorùbá wọ́n wá sílẹ̀ Yorùbá ní ìsìn bẹ́ẹ̀ ni o wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n wá sílẹ̀ Yorùbá báyìí wọ́n wọ ààfin lọ wọ́n wọ ilé ìsìn lọ wọ́n wọ ilé gbígbé lọ wọ́n wọ gáràjì lọ ètò gbogbo èèyàn káyà sókè báyìí ni a ní ìdí láti dìde gìrì gbogbo àwọn ẹgbẹ́ oríṣiríṣi ìwọ̀lẹ́gbẹ́ Yorùbá ẹgbẹ́ kìnìkan ẹgbẹ́ ìdàgbàsókè kìnìkan tó ń tó ń kóra wọn papọ̀ ká sọ̀rọ̀ lẹ́nu kan ká ké gbàjarè síta kí gbogbo ayé gbọ́ wa káyé gbin ká máa rò wípé bóyá nǹkan kan máa ṣẹlẹ̀ àbí àrà kan wà tá a fẹ́ dá kò sára kankan tí Yorùbá lè dá mọ́ kò sí nǹkan kankan lọ́wọ́ wọn wọ́n ti gbọ́ lọ́sẹ̀ wọ́n ti gbọ́ bá wọ́n ti gbọ́ jọ̀gbọ́n wọ́n ti gbé lẹ́jọ́rà hmm. kò sí káké gbàjarè táwọn èèyàn kan gbà wá ní kọ́lọ́run náà lè gbà so ẹ ṣeun o ẹ̀yin ọ̀mọ̀wé ẹkúndayọ̀ ọ̀rọ̀ ti àwọn ọba nù àwọn olóṣèlú wa níbo làwọn dé dúró torí gbogbo àwọn olóṣèlú tá a dìbò fún àwọn tá a pè ní babángbẹ̀jọ àwọn tá a máa ń yìn tá a máa ń gbóṣùbà fún ànídàkọ wọn ọ̀pọ̀lọpọ̀ nú wọn là máa sọ pé àkòsí bí wọn ò ṣe tó àwọn ni wèrè inú ilé tó jẹ́ wípé wọ́n ó yẹ ká máa bá wa dẹ́rù ba wèrè tìta àpàwọn mm-hmm. mọ́ra pé a nígbàgbọ́ pé wèrè ilé ni wọ́n o wọ́n ó bá wa múra sí àwọn wèrè tìta wọ́n mọ̀ bá wa dúnkòkò ọ̀pọ̀lọpọ̀ ọdún wo ò tiẹ̀ wá dúpẹ́kẹ́ kí ni ẹ rò pé ọ̀rọ̀ yìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóṣèlú. tẹ̀rí ọ̀rọ̀ olóṣèlú ibi tí ọ̀rọ̀ yẹn tó forí gún sí nìyẹn tó fi jẹ́ pé bí yorùbá ṣe wà tí yorùbá ò lè sọ̀rọ̀ tí yorùbá ò lè di tó dàbí pé yorùbá ti dẹran ràgó tó ti so kalẹ̀ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ rẹ ọrùn ẹ̀ ṣe rí àwọn tí wọ́n jẹ́ olóṣèlú àti gbogbo àwọn agbátẹrù wọn ṣe mọ̀ pé Àbújá ni gbogbo wọn ti ń gbowó tán fi ń jẹun. nǹkan dẹ́kun. Àbújá ni gbogbo wọn ti ń gbowó ni gbogbo wọn ti ń gbọ́ gbogbo owó tán fi ń jẹun. ìyẹn lásán ìyẹn lásán wọ́n ti fi pa wọ́n lẹ́nu mọ́ tán lè dún nítorí pé tẹ bá wo gbogbo ẹ̀ àtàwọn àtàwọn òṣèlú wa o àti àwọn tó ń pera àwọn àwọn tó ń ṣe olóòtú o àtàwọn tó ń lọ àtàwọn tó ń lọ lágbára ńlẹ̀ wa o gbogbo wọn bí òṣìṣẹ́ náà ṣe jẹ́ fún wọn lábújá tẹ bá dẹ̀ lọ sí àbújá tẹ bá lọ wo bẹ̀ lẹ́nìí àwọn fúlàní ló ní. Mm àfità bá ní sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa. Hmm. nígbà tó dẹ̀ ti jẹ́ pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tẹ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ kan orílẹ̀-èdè ọ̀yọ́ tí àwọn lamadesina tí wọ́n wà ń bẹ ọlọ́run kó fẹ́ kó kó fọ̀run rere kẹ́ wọn nígbà tí wọ́n wà ń ẹ rí wípé àṣẹ Èdùmàrè ṣe rí ẹ rí wípé ẹni tó jẹ́ ló ti ṣe ààrẹ gbogbo ìlú ìrí ààrẹ ológun gbogbo ìlú ìrí pátápátá po ńgbà tó lọ ńgbà tí ńgbà ńgbà tó ńgbà ńgbà tó ńgbà tó kó wọn lọ lọ sí ọ̀dọ̀ Lamadésínà ṣe ló ń gbè sẹ́yìn àwọn bòróró tó jẹ́ pé wọ́n wá jẹ oko wa láì béèrè láì tiẹ̀ bìkítà láì ṣe kankan. bẹ́ẹ̀ni agbọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni olórí oko yẹn òun ló wà òun gangan ló wà ń bẹ̀ sìn. kéde mọ̀ wọ́n sọ pé tẹ bá ń wo ta ni eṣinṣin ò bá gbè bí ò bá ṣe légbò ṣé kí ah. òun náà ló wà gbọ́ tó hmm. sọ̀rọ̀ tẹ bá gbọ́ tó bá ń sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ pé kọ́ máa tu àwọn tó wá ń pa wá tó wá ń pa wá bí ẹran tó tiẹ̀ ń pa wá tó jẹ́ pé àwo àwo tẹ̀wọ̀n lójú wọn tó ẹran tó jẹ́ pé ó sọ hmm. wọ́n sọ wọ́n tiẹ̀ ń sọ rárá pé wọ́n fẹ́ máa fún wọn lówó wọ́n tún fẹ́ dá ilé ìròyìn ilẹ̀ fún wọn wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n fẹ́ ṣe gbàṣàwo tẹ́ bá ti ń gbọ́ tó ń sọ̀rọ̀ tẹ́ bá ti ń gbọ́ tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ wípé kò sí nǹkan kan tóun náà lè sọ àti wípé ṣe mọ̀ pé eh, òun gbọ́ngàn òun ni bàbá àṣàlẹ̀ wọn ní gbogbo eh, àríwá ní gbogbo eh, ìwọ̀ oòrùn áfíríkà. Afri ó ní bàbá àṣálẹ́ gbogbo wọn hmm. àwọn mìíràn àlà yẹn ó ní bàbá àṣálẹ́ wọn ní gbogbo àríwá áfíríkà àwọn àwọn ní gbogbo ìwọ̀ oòrùn áfíríkà ṣe rí hmm. àwọn yẹn kì í ṣe ti nàìjíríà nìkan ṣe wọn pé mìíràn àlà kì ṣe yorùbá kì ṣe ti nàìjíríà nìkan náà wà ṣe rí ìtajà hmm. yẹn bẹ́ẹ̀ ni wọ́n wà fúta jálọ̀ wọ́n wà Mauritania wọ́n wà gbogbo ẹ̀ pátápátá gbogbo àwọn darandaran wọn nìyẹn pátápátá kì í ṣe pé Nàìjíríà nìkan ló wà ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ Yorùbá ó dàbí ọ̀rọ̀ tí Ifá sọ ó ní ìṣẹ́pẹ́ ìrókò àwọ̀ ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ̀ ń rí yẹn ó tó bẹ̀rẹ̀ sí hu ẹ̀kú lára hmm. ṣe mọ̀ pé hmm. ó rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó dẹ̀ lómi lára àwọn ẹyẹ wọ́n wá ń jẹ ni wọ́n fi ń ṣe ìsí ìsọ ni wọ́n fi ń ṣe ìsí ìsọ wọ́n ń jẹ nígbà tó yá ara ga ah! ló bá lọ ló bá lọ awo wọ́n bá dáfa fún wọn ní ìṣẹ́pẹ́ ìrókò àwọ̀ ọ̀rọ̀ wọ́n wá ní pé kó lọ ṣe àwọn ẹbọ tó tó máa rúgbà tó rúgbọ tán ló wá bẹ̀rẹ̀ sí hu ìyẹ́ ló bẹ̀rẹ̀ sí hu ẹ̀gún lára ìgbà yẹn ni àwọn ọmọ ẹyẹ náà tó filẹ̀ tí wọ́n fi ṣe sí ìsọmọ́ ṣe rí àwa fúnra wa ọ̀rọ̀ ni wa òun ní gbogbo àwọn èèyàn ṣe wá ń bá wa alómi lára ṣùgbọ́n àlẹ́gùn ẹ̀gún yẹn dẹ̀kẹ̀rẹ̀ hmm. kì í ṣètà ló ti máa wá inú ló ti máa wá ṣe rí gbogbo ọ̀rọ̀ pé hmm. wọ́n ti dè wá mọ́lẹ̀ wọ́n ti ṣe wọ́n ti mọ̀ ṣe mọ̀ pé ní láyé láyé àtijọ́ téèyàn ò bá ní bẹ́ẹ̀ bá ní èèyàn lé tẹ́ bá lé èèyàn níta ebi ò ní pa yín lé bẹ́ẹ̀ hmm. bá lé èèyàn lé tẹ́ bá lé èèyàn lóko ebi ò ní pa yín lóko ebi ebi ò ní pa yín lé. nísìnyí nísìnyí yóò bá lé èèyàn lóko ṣe mọ̀ pé láàrin gbogbo ìtọ́ ń sọ nílé ayé pé àwọn tó kàwé jù pé àwọn nàìjíríà ni àwa yorùbá náà ń sọ̀rọ̀ ẹ̀ Hmm. àwọn tó jọ mọ̀wé jù àwọn tó mọ gbogbo ìlú jù tó ń ṣe gbogbo ẹ̀ jù kí ni nǹkan táwa náà ṣe kí kí la ṣe máa dẹ̀gún tẹ́nìkan kò wá nípa máa sọ wá jẹ ká máa lọ bẹ̀rẹ̀ ká máa lọ gbégbá lọ bá àwọn kan ẹjọ́ ẹgbà wá ẹjọ́ ẹgbà wá kì í ṣe irú wa ló yẹ kó ká ká ká ká máa sọ yẹn rárá kò tẹ́ ń ṣe irú wa ló yẹ ká máa ká máa lọ ká máa lọ bára káàkiri pé kán pé kẹ́rì kan gbà wá àwọn tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jowú wa ni ẹ̀yin ṣe ẹ̀yin tí ẹ ṣe dá báyìí àwa hmm. àwa lọ ń bẹ̀ wọ́n àwa máa máa lọ bẹ̀ wọ́n sì pípé kó gbà wá ẹ wo ẹ wo ṣẹ́rí gbogbo nǹkan hmm. tá à ń sọ yìí ṣẹ́rí gbogbo nǹkan tá à ń sọ yìí wọ́n ti ṣe ní Sudan gbogbo bọ́n ṣe ṣe yìí ìwà alárúbáwá ni wọ́n ìwà alárúbáwá yẹn òun náà hù ní Sudan ẹ mọ̀ pé àádọ́ta ọdún ni wọ́n fi jà tí àwọn gúúsù Sudan tí wọ́n gbara wọn lẹ̀ tí wọ́n fi gbara wọn lẹ̀ wọ́n sì ń jà láàrin àwọn láàrin ara wọn tèmi nítorí nítorí epo ṣùgbọ́n wọ́n ti gbára wọn lẹ̀ lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn àríwá Sudan kí náà ṣe ṣe hmm. ó ṣàníbọ̀ ṣe ṣe ìgbà tí ogun ìgbà ìgbà tí ikú dé sí àwọn Tutsi tí wọ́n fẹ́ kú tí wọ́n tí wọ́n ń pa wọ́n bí ẹni pa ẹran lójú títì tí wọ́n pa wọ́n ó fẹ́ tó ẹgbẹgbẹ̀rún wọn tí wọ́n pa sójú ọ̀nà láàrin láàrin ọgọ́rùn-ún ọjọ́ ni wọ́n fi pa wọ́n ìgbà tí wọ́n pa wọ́n ibo ni wọ́n ti rí ẹ̀gún tí wọ́n fi wá àti ìdà tí wọ́n fi wá jà hmm. ó ṣe jẹ́ pé àwa máa lọ polongo a máa bẹ̀ àwọn kan pé kọ́ńkọ́ wá gbà wá kò sí kò síbi kankan tó ti ń gbẹ nìkan ti hmm. ayé ẹ wo àwọn kan tí wọ́n pè ní cord ìlú márùn-ún ni wọ́n pín wọn sí wọ́n sì ń jáde níyì ìyẹn hmm. ni pé iṣẹ́ ọ̀rọ̀ yìí ti di ó ti dọ̀rọ̀ ṣẹ́pẹ́ ìrókò àwọn àwọn wọ́n ti rí wa wọ́n ti rí wa pé nǹkan tó máa nǹkan tó nǹkan tó máa hmm. mú panu ni wa òun ni òun ló hmm. fi jẹ́ pé ẹ̀rí bọ́n ṣe ń ṣe láàrin wa. ẹ ṣeun ọ̀mọ̀wé ọ̀rọ̀ kì í bẹ̀rù ìjọba wa tá a dìbò fún wọn ò ṣeé gbẹ́kẹ̀lé àwọn ọmọ ìyá tiwa gan-an gan-an tá a gbẹ́kẹ̀lé tá a ní tó a ní bàbá ìgbẹ́jọ́ wọn ó bá wa jà àwọn náà wọ́n kọ sí ọ̀gbọ́n ìpè ẹ̀yìn ẹni àmọ̀rí ọ̀bá àkú àmọ̀rí gan wọ́n ní bọ́bá kú gan kò sí nǹkan kan tí ọ̀bá ti délé àwọn ọmọ Yorùbá o ẹ jẹ́ ká ronú wa a sì ṣe lábẹ́ ìjọba tí ò fẹ́ ní ká gbé rí àmọ́ ọ̀nà tí a gbà lórí ètò Yorùbá Gbòde ẹ̀yin èèyàn tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé ogun Fúlàní ó ní à ń gbéyẹ̀wò lórí ètò Yorùbá Gbòde lónìí àwọn àgbààgbà wọn ń bẹ ní ìkàlẹ̀ a ní alága fún Oòduà Foundation káàkiri orílẹ̀-èdè àgbáyé a ní ààrẹ fún ẹgbẹ́ ọmọ Yorùbá a ní yèyé lófin wa wọ́n ń bẹ níkàlẹ̀ a ní ọ̀mọ̀wé wa tí wọ́n dájú dánu nípa ìhùwàsí àwọn èèyàn láwùjọ wa atọ́kùn mi náà ń bẹ ń bẹ pẹ̀lú gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀ ń gbọ́ wa àti ìlọ́túnkù nìbọn ró mo tún ní àlejò pàtàkì kan lórí ètò yìí tí mo tí ì mú wọn wá sí orí ẹ ẹ tí ìgbóhùn wọn àwọn náà wà pẹ̀lú wa ṣùgbọ́n ní fẹ́rẹ́ jógí ẹ jẹ́ kí a kọ ẹ jẹ́ kí n ké sí ẹgbẹ́ olóògbé bàbá wa Ògúndé àwọn náà mọ̀ sọ̀rọ̀ lẹ̀ onírèké òfin gbámọ́ èyí tí bàbá fínlẹ̀ kò lè parun gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ níjọ́ náà gbogbo orin tí wọ́n kọ ló wá ń ṣẹ̀wò mọ́ wa lára lásìkò yìí ọmọ Yorùbá. kó dáko nítorí pé a jẹ́ yorùbá tá a jẹ́ alámúmọ́ra tó wá jẹ́ pé èyí ò wọ́n wá lò wọ́n ní bí ọ̀rọ̀ tí ọ̀mọ̀wé ṣe sọ ọ̀mọ̀wé ẹkúndayọ̀ wọ́n ní alómi nínú àní ẹ̀gbọ́n àbí bẹ́ẹ̀ ti wí kọ́ ọ̀hún bàbá. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n tá a ní òun bá wa àbí bẹ́ẹ̀ ni mà. ọ̀dà á dìnnà ẹ wípé kó lọ ẹ ti ṣàṣàrà bàgbó á dé àárín bàbá adébóyè bàbá adébóyè ẹ tí ì lọ o. mi ò tí ì lọ. ọ̀jọ̀gbọ́n adébóyè. mo wà ń bì. mo ń gbọ́ yín a ṣẹ̀ṣẹ̀ máa ja irú ìjà yìí a dúpẹ́ pé ẹ̀yin náà ń bẹ ní wọn ò ní fi ẹlòmíì ṣe yín nígbà ìdìjàgbara ti Abacha tí gbogbo àwa tá a wà ní òkè òkun tá a pè ní àsìkò struggle struggle for democracy àtọ̀tá àtòru ni bí bẹ́ẹ̀ ti ń lọ sí United Nations bẹ́ẹ̀ ni ẹ̀ ń lọ sí embassy bẹ́ẹ̀ ti ń bọ́ sórí rédíò bẹ́ẹ̀ náà lẹ̀ ń bọ́ sórí tẹlifíṣàn nígbà tó yá ìjà ọ̀hún ojú wa jà pẹ̀lú àṣẹ olódùmarè bó tiẹ̀ jẹ́ pé a pàdánù èèyàn wa pàtàkì olóògbé Báṣọ̀run MKO Abíọ́lá tẹ́ bá wá fojú wo n tó ṣẹlẹ̀ nígbà náà ìyá ń jẹ yorùbá náà ni wọ́n ń gbé wọn tì mọ́lé wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo ǹjẹ́ a lè fi wé tó ń ṣẹlẹ̀ ní ìsìn èwo la gbà nínú méjèèjì. ẹ ṣeun wọ́n yàtọ̀ síra wọn ìgbà tí à ń jà níjó ni ọ̀rọ̀ dùn lẹ́nu wa pé gbogbo ilẹ̀ nàìjíríà ni à ń jà fún àwọn tí a sì lọ bá ní tá lọ bá nígbà yẹn pé bẹ́ẹ̀ bá mójútó kínní yìí nǹkan tí ó ti díẹ̀ jáde kò kéré o ọgbọ́n tá a dá nígbà yẹn tí ó fi jẹ́ pé rògbòdìyàn dé ibi tó dé a rí a rí nǹkan mú jáde bẹ́ẹ̀ a sì sọ nǹkan nù níbẹ̀ torí kì í ṣe gbogbo ẹni tá a lè lọ bá sọ̀rọ̀ pé kí wọ́n ràn wá lọ́wọ́ ni wọ́n ràn wá lọ́wọ́ tí àwọn náà ń wá ń di ẹ̀ wà. so ìgbà tí Abacha bá kú ní June àbí July lóṣù kan lẹ́yìn rẹ̀ tí Abíọ́lá tẹ̀lé ta ló wá wù so ìgbà yẹn sì nìyí nàìjíríà la sọ pé à ń jà fún àtàwọn báwọn ọ̀rẹ́ wa ṣe kọ́gbọ́n gbà yẹn bẹ́ẹ̀ làwọn ọ̀tá wa náà ṣe kọ́gbọ́n gbà yẹn gbogbo hmm. ohun èlò ohun tá a lò tí a fi rí àbáyọrí bá a ṣe rí gbogbo rẹ̀ làwọn náà ti lọ kọ́ so eh, àwọn tí ẹlẹ́sọ̀ pé ká lọ bá kún ògùjà wa yìí nínú wọn ọ̀pọ̀lọpọ̀ nù wọn àríjẹ́nù mọ̀dàrú àríjẹ́nù dàrú ló wà láàrin wọn àwọn arábí sì ti mọ̀ yẹn tó kì í ṣe gbogbo ọgbọ́n tí anágbà yẹn ló wúlò ní ọgbọ́n tuntun la máa kọ́ àní sọ ìta tó ṣe é lò nínú ìta lò lẹ́yìn ní jíjó mi àní sọ tó ṣe é lò nínú wọn nù ṣùgbọ́n a gbọ́dọ̀ kọ́ mi tí a máa fi kún un so ibi tí èmi ń bá ọ̀rọ̀ lọ ni pé ah, ogun tí a máa wọnú rẹ̀ yìí a lè yege a lè yege kọjá bá a ṣe wò nísìnyí gan ṣùgbọ́n ọ̀nà tí a rìgbà yege àti ìmọ̀ àti hmm. ah, ìmọ̀ rárá ẹ má jẹ́ àtàwọn wa jẹ́ ìgbà tí eh, ọ̀jọ̀gbọ́n Kúdáyọ̀ sọ pé àlẹ́gùn lára àlẹ́gùn nú àlẹ́gùn lára ó lè jẹ́ pé nǹkan tá a kọ́kọ́ gbọ́dọ̀ kojú mọ́ ni bá ṣe máa lẹ́gùn kárawọ̀ ní mọ́ dán sáàmù sí gbígbọ̀rọ̀ kìíní ó ti dé àsìkò irú ẹ̀gún yẹn a gbọ́dọ̀ lọ wà. nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ẹ̀dá kan fún ìdí mi ò ẹ fún mi níṣẹ́ kan sí. nǹkan tó ń ṣẹlẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ti ṣẹlẹ̀ káàkiri àgbáyé àwọn tá à ń pè ní àwọn tí wọ́n wà ní Amẹ́ríkà lónìí àwọn àwọn kọ́ ló nílẹ̀ àwọn tó nílẹ̀ ti lọ wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti parí wọn wọn ò sí níbi kankan mọ́. tẹ bá dẹ̀ lọ sí Australia èkó kọ́ńtì àwọn tó nílẹ̀ bí ò sí bẹ́ẹ̀ mọ́. wọ́n ti lọ wọ́n ti dé wọ́n ti lọ pátápátá ẹ bá lọ Australian aborigines ni ọ̀la ní àwọn òyìnbó pè wọ́n ẹ bá lọ sí New Zealand àwọn tó di lẹ́bẹ̀ tí wọ́n pè ní maui wọn ò sí bẹ́ẹ̀ mọ́ ẹ bá lọ sí Serbia Herzegovina ní Europe àwọn tó di wọ́n ti wọn wọ́n gbọ́ àwọn àgbẹ̀ ní àlòkù bẹ́ẹ̀ àwọn àbẹ̀bí wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ ti kàn tẹ̀lé wẹ́rẹ́wẹ́rẹ́ bí àwọn àbẹ̀níà ṣe gbalẹ̀ ní sábíà bí àwọn Yorùbá ṣe gbalẹ̀ tó gba gbogbo ẹ̀ Australia, New Zealand àti Amẹ́ríkà North and South bẹ́ẹ̀ náà ni àwọn lárúbáwá gbalẹ̀ ní gbogbo Egypt Mauritania ìgbà àwo àwọn àdàmọ̀dì Aráàbù tó wà láàrin wa lẹ̀ ń pè Fúlàní àjẹ́ndà àwọn wọn ti wà bẹ́ẹ̀ fún bí ẹgbẹ̀rún ọdún táwọn ń wò bọ́n bí inú so ọgbọ́n tá a ta tí a ò fi ní sọnù òun la gbọ́dọ̀ wà a gbọ́dọ̀ kọ́ gbogbo ohun tó ti ṣe lágbàáyé ká fi kẹ́kọ̀ọ́ ká dẹ̀ mọ nǹkan tá a fẹ́ kọ́ sí ìlú. tó ẹ ṣeun adúpẹ́ tó ẹ̀yin olùgbọ́ mi àrí ọjọ́ mú solókun lórí ètò Yorùbá Gbòde ibẹ̀ náà ni a wà mo ní mo ní àlejò pàtàkì kan kó tó di pé mo pe àlejò ẹ̀yin èèyàn wa tí ẹ ti wà lórí lórí ẹ̀rọ pẹ̀lú mi dákun ẹni tó bá ní gbólóhùn kan àbí méjì láti sọ tí ohun tí à ń jíròrò lé lórí tẹ ẹ bá tẹ ó kan n ó rí pé sókè n ó sì pè yín pé kẹ ẹ sọ̀rọ̀ ìṣíwò ìkòròwò wọn ni tí a bá jùmọ̀ wò gígùn ní gún ará iwájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbàá gẹ́gẹ́ báyìí ló wọ aláǹtakùn fúyẹ́ tẹ́ ẹ bá tẹ ó kan n ó rí nọ́mbà yín ìtìjú òsì ẹ lè má dà kọ yín àbí ẹ lè má dà kọ ara yín bábá wù yín ọ̀dà. gẹ́gẹ́ bí mo ti sọ mo ní mo ní àlejò pàtàkì lórí ètò yìí lónìí àwọn náà jẹ́ ara àwọn tí wọ́n ń jìjàgbara tí wọ́n ń ṣe kùkárí káàkiri lórí àti wípé ọ̀rọ̀ àwọn èèyàn tó ń pààyàn lé pààyàn lóde kó forí tì síbì kan gbogbo yín náà lẹ́ẹ̀ ti gbọ́ àtẹ̀jáde wọn kí kélé dàbí ìrántí ẹgbẹ́ lè ná. àti gbogbo ibi tí wọ́n wá kà lẹ́nu tí ò ṣe é lọ lẹ̀ yorùbá níbo nìyà fẹ́ lọ. àkàndá ẹ káàbọ̀ sórí yorùbá gbòde. ẹ ṣeun. tó o. àṣẹ ọgbọ́n inú tiyín náà ò ní dópin orúkọ tí wọ́n àkàndá orúkọ kejì awíkóńkó ìnagijẹ asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ohun tí wọ́n ti ń gbé ṣe nígbà tí onírúurú kan ti ń ṣẹlẹ̀ ó ti tó bí ọdún mélòó kan kìí ṣe kékeré ẹ wá sọ fún wa ọjọ́ ti lọ àwọn náà sì ti dúró tipẹ́tipẹ́ ṣùgbọ́n mo rí i dájú pé n tí àdúrà ṣe ní wákàtí méjì ó kọjá wákàtí méjì ẹ má bínú pé a dá yín dúró ẹ sọ ní ṣókí fún àwọn èèyàn wa ohun tí ẹ̀ ń gbìyànjú láti ṣe gbogbo àwọn èèyàn ni wọ́n rí iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe níbo lẹ fẹ́ ká dojú iṣẹ́ yẹn kọ lọ́nà tí yóò fi ràn wá lọ́wọ́ lórí ìyà tí ń jẹ Yorùbá. ẹ ṣeun àkọ́kọ́ ni wípé ní bàbá ìgbẹ́jẹ́ gbèsè bàbá oníṣọ̀nà láti kankan kan ló lè wúre. Hmm. ó ní wípé arígbé agbára kan tuntun nínú ẹ̀kọ́ náà ní láyé ìfẹ́ ìgbà wà yìí òun náà ni ẹ̀rọ ayélujára. Hmm. ìdí ni wípé àwọn rédíò àti tẹlifíṣàn tó wà nílé yàtọ̀ táwọn tó wà lókè òkun kí ìjọba bá fẹ́ kí wọ́n sọ ni wọ́n sọ ìwọ̀n bá pélémọ́ nínú wọn náà ló lè sọ nǹkan tí aráàlú ń fẹ́ ìwọ̀n bá tí ó bá dé sọ lórí afẹ́fẹ́ náà ni wọ́n yọ sọ wọ́n rí pé gbogbo àwọn èèyàn tí wọ́n nílò àwọn ìròyìn yìí ìgbèríko ni wọ́n wà abúlé ni wọ́n wà àárín ìlú ni wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní àǹfààní torí ẹ̀rọ ayélujára dé ni pé pẹ̀lú ìwádìí àfojúsùn àti àyẹ̀wò dáadáa a rí pé ikú tó wà lórí ẹ̀rọ ayélujára ní orílẹ̀-èdè nàìjíríà afẹ́yìn má ju ìkó márùnlélọ́gbọ̀n lọ nínú ìkó márùnlélọ́gbọ̀n yẹn inú ìtò ṣe tí ó ń gbé lórí ẹgbẹ́ kò lè má ju orí ẹ̀rọ ayélujára láàrin wa kò lè má tó ìkó mẹ́ẹ̀ẹ́dógún. Mm. ẹgbẹ́ ohun tí a fi ń wọlé lórí ẹ̀rọ púpọ̀ nínú wa ni ò ní ẹni tó ní ọ̀ńdọ́gbọ́n yọ lò ní tètè kan kò jẹ́ kí àwọn ìròyìn yìí kó lè kárí ilé kó lè kárí oko àwa wò ẹ ṣiṣẹ́ fún ìgbà tó jẹ́ dá fún gan wọn láǹfààní sí torí mo láǹfààní àti sọ fún pé ẹ bá tètè orí ìkórè tẹ ẹ bá sọ fún púpọ̀ èèyàn pé àwọn èèyàn kan ní ẹ̀rọ níjàre wọ́n ní wọ́n ní eh, ọ̀rọ̀ ìṣèlú ni àwọn àwọn òṣèlú pé yàtọ̀ bá fi kéde ṣe tv gbẹlẹgbẹlẹgbẹ ìjọba fẹ́ dà á òun ta bá ní kàtà ẹ̀tọ́ bá lówó náà ni yóò tó yóò tó rà á ìdíje ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ní ẹni ọba ní nǹkan jẹ ní ọ̀rá tv àwa wò pé káwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ilé tó tv kan bá wọ̀ ẹnìkan kọ́ ni yóò gbọ́ àwọn bíi márùn-ún bíi mẹ́wàá wọ́n lè sọ̀rọ̀ mọ́ àwọn tó ń ta kéjẹ́ẹ̀dì tí ń ta tv àwọn náà bá wa wọ́n bá wa tẹ̀ sórí ẹ̀rọ wọn lẹ́gbẹ̀gbẹ́ tv nípa àwọn èèyàn ló máa láǹfààní sí i ìdí nìyí dáa nìyí tó kájú kù lórí ẹ̀rọ ayélujára nìkan ká gbé sí orí tv táwọn èèyàn láǹfààní láti gbọ́ lé tàbí láti wo àwòrán rẹ̀ èyí làwọn ń gbìyànjú láti kó jọ ẹ̀yìn àgbáyé inú ya máa fẹ́ gbé gẹ́gẹ́ kí n sí gẹ́gẹ́ àmúkù wa máa fẹ́ gẹ́gẹ́ kì í sí kù hmm. ọ̀pọ̀ ọ̀rẹ́ tó ní kù ni ọ̀rẹ́ ti jọ́ gbogbo ìwọ̀n bá bí kí agbára tèmi náà gbé sí òun náà ni kí n máa tẹ̀ sórí ẹ̀rọ ayélujára wá wò pé tí a bá rí náà lọ́wọ́ àwọn èèyàn bàbá wo lókè ọ̀yá lè bẹ́ẹ̀ àwọn ni wọ́n kó ìbọn kó nǹkan ìjà olóró báwọn ọmọ wọn tí wọ́n fi ń dà lóró káàkiri àwọn ẹ̀yà ìgbò wọ́n ti pè lò sílẹ̀ wọ́n ti pèsè àwọn ọmọ wọn sílẹ̀ yorùbá nìkan náà ló jẹ́ pé àwa náà nìṣòro ara wa gidi bí àárín lọ́nà kan rí àsọ̀rọ̀ lóhùn kan rí àjẹjọ́ ti kankan papọ̀ rí kálukú ti tiẹ̀ nílẹ̀ yàgẹ̀yà ni. Hmm. tábà láǹfààní láti ṣe títí di àgbéjáde káfọ́ báwọn èèyàn káwọn èèyàn máa gbọ́ káàkiri oríṣiríṣi ìròyìn ní mẹ́rin tó fi táwọn èèyàn láǹfààní ṣùgbọ́n tí wọn láǹfààní sí ìgbésẹ̀ tí àwa táwà lórí ẹ̀rọ ayélujára nígbà rí lójúmọ́ àwọn tó wà ní ìròyìn iṣẹ́ òjò rẹ̀ kálukú bá jímọ́ àwọn kan yìí kò jẹ́ kán láǹfààní dérò yìí. ẹ ṣeun ẹ tá a bá wá fẹ́ ṣe ìrànlọ́wọ́ pé kí cd yìí kó lè kárí ayé ẹ fún wa ní nọ́mbà àbí tí a lè fi nǹkan ṣọwọ́ sí torí pé yorùbá ní kí ogun ó tó kó kìrun ọ̀rọ̀ ló síwájú ọ̀rọ̀ lágbára ọ̀rọ̀ yìí ló sì yẹ kí gbogbo àwọn èèyàn wa ó gbọ́ kí wọ́n ó lè múra á lẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ á ti dé àwọn dé títí kò mú nǹkan kan ó tó ká ó tó àsìkò tó yẹ ká mójútó ẹ fún wa ní ẹ fún àwọn olùgbọ́ wa lórí Yorùbá Gbòde ẹ fún wọn ní nọ́mbà ibi tí wọ́n lè fi tọ́rọ́ kọ́bọ̀ tó fi jẹ́ pé irú cd ọ̀rọ̀ ìtanijí tẹ̀ ń ṣe yìí yóò fi kárí ayé ẹ̀ ẹ̀ láǹfààní láti kò nílò fẹ́ sọ orúkọ bẹ́ẹ̀ bá ti sọ nọ́mbà báńkì. òsì ìtọ́kẹ́rẹ́ jù ẹ̀sùn tẹ́lẹ̀ ìgbẹ́rẹ́ ní gbogbo omi ìtọ́jọ́ lọ́dọ̀ dàrú gidigba bàbá ti mọ̀ràn ní dòfin òfin ní gíga gíga òfin ìdíje gbogbo ẹ̀tọ́ dà ó. àkáǹtì nọ́mbà yìí access bank ni orúkọ tó wà lórí ẹni the value heritage ventures zero seven eight nine one two four nine three three. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí ẹ dákun. seven eight nine. zero seven eight nine one two four nine three three. nọ́mbà yẹn nìyẹn. ẹ ṣeun. nọ́mbà yẹn nìyẹn. tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ọgbọ́n rẹ ò ní dópè ohun náà ò ní bàjẹ́ oòdùà ó gbé ọ láṣẹ olúwa ó ní sì sọ. tó ìpàdé tún di ọjọ́ mi àṣẹ o ẹ̀yin olùgbọ́ mi àmì àṣẹ lórí ètò yorùbá gbòde ó lẹ́tí gbọ́n o eléyìí ẹ dákun ẹ má jẹ́ àfi ṣe ní máa dó lọ mò ń wẹ̀yìn rẹ ẹ kúkú sì mọ̀ pé yorùbá gbòde ò gbé àyè àtọ̀ nǹkan kan mọ́ a máa ṣe Yorùbá gbòde lọ bó ti wù kó rí àbá rí eh, ìrànlọ́wọ́ àbá àtúnrí ìrànlọ́wọ́ a máa ṣe lọ ṣùgbọ́n eléyìí ó ń gbóná ní yàjóyàjó ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn ó mọ tó ń lọ nílùú kí wọ́n lè bá a mọ ọ̀nà tí a ti ṣe àtìlẹ́yìn ṣé ẹ rí ètò àfẹnulé lórí ọ̀rọ̀ Fúlàní àní dákẹ́ àmọ́ wí ni àní ṣaláìwí ó ṣeé ṣe kí wọn ó sọ agbẹ́jẹ́ mọ́wọ́ kí ọwọ́ pálábá wọn ó tó ṣégi kí má fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ti sọ̀rọ̀ látàárọ̀ ọmọwé ẹkúndayọ̀ mo dúpẹ́ ọgbọ́n yín ò ní dópin. yèyé ló fi ọmọwé ọmọwé mòfin janet fàṣàkín mo kí yín pé ẹ ṣeun ọgbọ́n yín ò ní dópin láéláé. ẹ ṣe o ẹ kú iṣẹ́ o. bàbá adébóyè ọ̀jọ̀gbọ́n ìlú bàbá ìṣirò onílọ̀kọ́ ọmọ rẹ̀ lù ojú òní tí ẹ̀ ní tẹ́ kódà ẹ̀ ní ṣòwò ọmọ ẹlòmíì. ẹ ṣe wà dúpẹ́. gbogbo ẹ̀ ni ó dáa pọ̀ àfọwọ́fọwọ́ àfọwọ́fọwọ́ jọwọ́ mọ́ ọlọ́run ò ní jẹ́ kí yorùbá parun so ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá ẹgbẹ́ ọmọ yorùbá odua foundation a gbọ́dọ̀ wá ọ̀nà tá a fi máa ṣe pọ̀. bẹ́ẹ̀ni a tún padà bọ̀ lórí ètò yìí nígbà tá a bá ti rí bù ọ̀sẹ̀ mélòó kan a padà wá sórí ètò yìí kí n tó lọ lórí ètò yìí wọ́n fún mi ní ìmọ̀ràn kan pé kí n fún gbogbo àwọn èèyàn wa àwa àjòjì gòdògbò tá a wà nílẹ̀ yìí wọ́n ní tí ẹnìkan bá kànlẹ̀kùn lé yín kódà kéèyàn mọ̀ níwèé lọ́wọ́ wọ́n ní ẹ dákun tán bá mú yín tí wọ́n bá ní wọ́n fẹ́ máa mú yín lọ wọ́n ní ẹ mọ́ sọ̀rọ̀ lábẹ́ òfin ẹ lẹ́tọ̀ọ́ láti sọ pé ẹ ní sọ nǹkan kan wọ́n ní tí wọ́n bá ní kẹ́ ẹ fọwọ́ síwèé wọ́n ní ẹ lẹ́tọ̀ọ́ láti sọ pé ẹ lè fọwọ́ síwèé Ah, wọ́n ní wọ́n sì láti fi ìwé hàn wípé ìjọba ló fún àwọn láṣẹ láti wá ṣe àyẹ̀wò ilé yín gbogbo eléyìí pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ láì jìnnà àmọ́ yèyé lófin wa tí wọ́n wà dá àwọn èèyàn wa tí wọ́n jẹ́ àjòjì tí wọ́n wà dá wọn nímọ̀ràn torí ewu ń bẹ lóko ló ń jẹ ó ń bẹ ńlé ó ń bẹ níta àmọ́bi tá a sà sí kò jẹ́ bó ṣe jẹ́ wọ́n mọ̀ dágbére fún ẹ̀yin olùgbọ́ ọ yorùbá gbòde ẹni tó fúnni lówó ni ò fẹ́ kí ebi ó pani kú ẹni tó fúnni nímọ̀ ni kò fẹ́ kárìn lóòkùn àìnímọ̀ ṣé bí ẹni tó fúnni lọ́mọ irú wọn kò fẹ́ kí á jàjẹrun bí iṣu mo dúpẹ́ lọ́wọ́ yèyé mi o Ẹ̀gbìnọlá Adékúnbí àtúwọ̀ ẹ̀dú tó kọ́ mi láṣà mo jèrè àṣà ilẹ̀ nímọ̀gùn ará àlágbẹ̀dẹ ibi tó bá wà ilẹ̀ rẹ̀ ni ní ọjọ́ mẹ́jọ dókítà làámù wá lórí ètò Yorùbá Gbòde ìpàdé wa bí a dùn bí oyin ẹ dákun gbogbo mọ̀ràn tí ẹ bá ní kí a ti jọ máa gbádùn ara wa ju bí èdò ti gbádùn tìgá lọ wọn lè bọ́ gbọ́dọ̀ gbádùn tìgá mọ́ ní ìsìn nítorí àrùn jẹjẹrẹ ọlọ́run ọmọ ń ṣọ́ wa àti dúdú àti yorùbá ọlọ́run ọba yóò ṣọ́ wa ṣùgbọ́n ní pàtàkì jùlọ ẹ̀yin ọmọ òdua àtẹ̀mọ̀rọ̀ ẹ̀yin ọmọ kóòtù òjìire wọ́n ní bó bá wu olúgbọ́n kó jíire bó bá wu ara ètò àkójíire ọmọ kóòtù òjire bẹ́ẹ̀ bá ti jíire àbùtébùté ẹ ní tẹ́ o ojú òní yín ti ẹ ní tẹ́ kódà ẹ ní ṣòwò fún ọmọ ẹlòmíì jẹ ṣọlá yusuf aya àìwínilọ́mọ pẹ̀lú ẹnìkejì mi atọ́kùn mi pàtàkì ọmọ ọba ẹ̀dágbére fáwọn èèyàn àbí. olótú à ń fi gbogbo àkókò yìí sí gbogbo àwọn olùgbọ́ wa pé wọn etí tí wọn fi ń gbọ́ wa kò ní di o ojú àwọn náà máa bá láti máa rí àátún mú ọkọ̀ tún eléyìí ò tí ì parí etí tàti wéré nítorí ìtawísí wéré lélẹ̀ tá a mú wá yìí ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yorùbá ńlẹ́ lóko lájò kan dira kán múra gbàdì kán gbàdàdì àwa náà láti dá sí ọ̀rọ̀ ra wa fúnra ra wa kò sẹ́nìkan tó máa bá wa ṣe àní sọ ntòlúwa fún wa gẹ́gẹ́ bí ohun àní sọnù lọ bẹ́ẹ̀ bákan bákan náà kí ọmọ yorùbá ká dìde ni o ká mú ọ̀pọ̀rọ̀ kọ̀ọ̀ká fi ṣàdá kí a lè gba ilẹ̀ bàbá wa sílẹ̀ ọlọ́run mọ̀ wà pẹ̀lú wa àwọn ìrìn alọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ètò tuntun. tó ẹ ọ̀nà lẹ ti gbọ́ ní ọjọ́ mẹ́jọ atọ́kùn ọ̀rọ̀ òṣèlú lórí yorùbá gbòde ọmọọba yorùbá mi àwọn lè ti gbọ́ àwọn ò ná gbàrà àwọn ò ná gbòòrò gbogbo ibi tí ọ̀rọ̀ fúlàní bá dé ọ̀sọ̀ọ̀sẹ̀ láàmú mú wa tó bá tún wá tó ìgbà kan á tún wá dán wò á tún mú àwọn ọ̀jọ̀gbọ́n wá kí gbogbo wa ká lè bá a kọ́gbọ́n kí a lè bá a fi ìmọ̀ kún ìmọ̀ lórí ètò yín Yorùbá Gbòde Ṣọlá Yusuf aya àìwúnilọ́mọ obìnrin gbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹni tẹ̀pá òde àìtóní bá gbé kí a má tóní bá wí ìyókù tún di ọjọ́ mẹ́jọ. Thank you. Hey guys, it is Ryan. I'm not sure if you know this about me, but I'm a bit of a fun fanatic when I can. I like to work, but I like fun too. It's a thing. And now the truth is out there. I can tell you about my favorite place to have fun Chumba Casino. They have hundreds of social casino style games to choose from, with new games released each week. You can play for free anytime, anywhere. And each day brings a new chance to collect daily bonuses. So join me in the fun. Sign up now at chumbacasino.com. No purchase necessary. Group. void, prohibited. See terms and conditions 18 plus. Waiting on a tax return? Hopefully, it ends up in your hands. Fraudulent tax returns due to identity theft increased by 30% in 2023. If you're in a bind this tax season, LifeLock can help. Our U.S. based restoration specialists are experts dedicated to helping solve your identity theft issues. And all Lifelock plans are backed by the Million Dollar Protection Package. So we'll reimburse you up to the limits of your plan if you lose money due to identity theft. Help protect your information this tax season with LifeLock. Save up to 25% your first year at LifeLock.com slash aware.